the e-commerce group you trust. special season. ẹ̀hẹ́n àwọn kan wà lórílẹ̀‐èdè yìí tó ń kojú nǹkan tá à ń pè ní sweet palava ìdààmú dídùn bí akin tí ń rò bóyá kó òun wọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun òun kalẹ̀ sápọ̀ ọ̀tún nínú ọgbà alẹ́ òun ayayaya ìdààmú báyọ̀ ń tiẹ̀ ni bóyá kó òun fi kọ́kọ́rọ́ tẹ̀rọ amúnáwá tuntun òun tàbí kó òun fi rìmọ́ọ̀tì ìparọ́rọ́ tẹ̀ ẹ́ ah, <laughs> bákan náà ni Fúnkẹ́ tí ń sí ẹ̀rọ amómi tuntun rẹ̀ lọ́bọ̀ léraléra kí ló lè fàrú èyí Glow Joy Unlimited Extravaganza ló tó bẹ́ẹ̀. Ah, ah tí ìwé náà bá fẹ́ ní ìrírí sweet palava ìdààmú dídùn tirẹ̀ pé star six one one ash kó o sì rìsáàjì iye tó tó five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti kópa nínú glow joy unlimited extravaganza yìí oríṣiríṣi ẹ̀bùn tó lé ọ̀kẹ́ márùndínlọ́gbọ̀n five hundred thousand ló wà ńlẹ̀ fún jíjẹ láwọn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ amómitutù àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn alárinrin mìíràn bẹ̀rẹ̀ sí rìsáàjì báyìí báyìí kó o lè jẹ̀bùn àdéhùn àtàsọ̀tẹ́lẹ̀ wàṣà o Glow Joy Unlimited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ẹ kú ojúbọ Ajábalẹ̀ ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajabale tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. ajá ara rẹ̀ wá yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ẹ̀wò nódù nódù nódù gàgà mami. n o fàárọ̀ ṣe <laughs> rárá èyàn lọ olódìdí oṣù kan olóko wọn lọ lóṣù kan. indun ọ àbí indun mọ. wà á lóye kan oyè tó bá eh. kan kára kan yóò kára kíní kan náà. Eh kè é tán lára ẹ. kò tán lára rẹ ní ilé oúnjẹ ọmọ ṣe gàgàgàgà iṣẹ́ sì ń bẹ lára rẹ ee o o ṣe. kò sí wàhálà o ṣe iṣẹ́. jẹ́ ajá mi lórí ẹ̀. ọlọ́ọ̀ bá gbọ́. ẹni <laughs> ẹni tí ọ̀sá ìsì bó ṣe ṣiṣẹ́ ó sì ń gbọ́ ó sì ó ṣiṣẹ́. kò sí wàhálà agbára ọlọ́run ka bùkátà ọlọ́run níṣẹ́ tèmi ń ṣe. ẹ̀mí ẹ gbé ẹ̀mí Ọlọ́run gbé ẹ̀jẹ̀ rẹ ti tuntun ẹ̀jẹ̀ tuntun kí mo á fẹ́ bọ́ Ọlọ́run fà. ntí yóò tó fà wọ́n tó gbé dé. Ah, ojú omi tí o ọtán tán àmọ́ ìjọ kan lọ́lọ́run ó tún pé. mo sọ pa di gọ ọmọ o ah, ah. mo sọ pa adigun ah, gọ. wọ́n sọ pé wèrè ní wèrè ní wọ́n fà pé ewúrẹ́ jìyàn wọ́n sọ pé wèrè ní wèrè ní ọ́fíìsì àmàlà jẹ́ ká orí kan ọ̀gẹ̀sẹ̀ lọ́sàn-án ọ̀gàn ọmọ èèyàn lóru. <laughs> na you sabi. yes yes láàárọ̀ monday mm. ọba mi Èdùmàrè jẹ́ kí ajé wọlé látọ̀tún látòsì láti wá látẹ̀yìn láti gúúsù láti àríwá láti ìwọ̀ oòrùn láti ìlà rẹ̀ tẹ́ dáàrin gbùngbùn ọ̀rọ̀ jáde o wá wọlá pé wòlíì rẹ̀ ẹyọ kan tó sáyẹ̀nsì fún ìran tá a ọmọ bàbá tí ń jẹ́ Fálékè pé mo fẹ́ nu omi wúre fún ti òórọ̀ yìí kọsẹ̀kọsẹ̀ ni tìlá kọsẹ̀. ẹ máa gbọ́ wòlíì ẹ máa gbọ́ wòlíì. ìtọ́ ìbalẹ̀ kọ́ padà sẹ́nu ẹ máa gbọ́ wòlíì. ọ̀rọ̀ tó tètè bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ àwísẹ̀ ti fá àfọ̀sẹ̀ tọ̀rún mi là. bẹ́ẹ̀ ni aṣá ti kọ́ kò sì yé padà bẹ́ẹ̀ ni ó rí. ìwọ nìkan kọ́ ẹnìkan kọrin ọ̀rọ̀ àyájọ́ inú bíbélì mi máa lò ó. alẹ́ nìkan. èmi máa mọ̀ ìbọn. you dey play with your salary talẹ̀ nìkan mo lé èèyàn kan kọrin èèyàn kan kọrin èèyàn kan kọrin pààrọ̀ àyájọ́ sáyàjọ́ mẹ́nu bíbélì ni. I pity your condition ilé o fẹ́ǹbà mọ̀lú. èmi náà sì rí yán kan ní orí wọ́wọ́ ni wọ́wọ́ lé orí tẹ̀tẹ̀ ní tẹ̀tẹ̀ tẹ̀ bí sẹ́gi sọ́run bá sẹ́gi tán eh, orí ara ẹ̀ ní fi gbé ọ̀rọ̀ àyájọ́ nu bíbélì. irọ́ kò sí eléyìí bíbélì kò sí bẹ́ẹ̀. <laughs> a kọrin dànù a tún orin nǹkan. ẹyẹ wa good morning jàre adúpẹ́ pa agbóyìnbó abọ́ládé yín ni o adébáyọ̀ fálékè yín ni o ìdè tá a dé yìí a tún fẹ́ dá àwọn ìròyìn tó jáde tí ọmọ jáde báyìí fún tọ̀sẹ̀ yìí afẹ́ dàlágbálẹ̀ máa kópa tiẹ̀ bò as usual ni. yes ẹ wá dákun o ẹ má jẹ́ kẹ́ni bọ̀dì ó dorí ìwé ìròyìn kodò fún yín kí ẹ máa ní àǹjẹ́ ẹ ti gbọ́ kẹ́yìn ọmọ bẹ́ẹ̀ bá ní kíni ó à <laughs> ẹ̀rín ibú bẹ̀rẹ̀. rárá confirmation ròyìn ní ìsìn pé ṣe ti gbọ́ ní Fresh FM o. bẹ́ẹ̀ bá ti gbọ́ ní tẹ́ bá ni ṣe Fresh FM ti sọ. Ah, bí ọba ti sọ ni. ìdí ẹnu tá a fi ní kẹ́ ẹ jókòó ẹ tẹ̀ bàtí eléyìí ẹ mọ̀ bá ní gbẹnu sí ẹ fàáfin láàárọ̀ tòní ìwé mẹ́rìnlá mú wa gẹ́gẹ́ bí ìṣe wa as usual mm. uh, hmm. Nigerian Tribune mm. Daily Sun The Punch àti Vanguard. Ah, ẹnìkan ní ó di márùn rárá as usual àwọn èyí sára ẹ eh, as eh. usual yẹn sara ìwé ìròyìn ẹnìkan nínú ọ̀ka pé as usual yẹn. ìwé ìròyìn ẹ̀ka as usual oní òtò jáde láìpẹ́ yìí nù. olúwo ti sọ̀rọ̀ kábíyèsí ọba àkànbí láti ìlú ìwó olódò ọba ó ti sọ̀rọ̀ ó ní ẹ wo àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ lẹ́yìn yẹ́ o àwọn àgbà dáadáa àgbà ilẹ̀ yorùbá ẹ̀yìn dà àwọn ọba aláyé orí adé ọ̀run lẹ̀kẹ́ ilẹ̀ oòdùà ẹ̀yìn dà ẹ lọ rèé bá ààrẹ buhari sọ̀rọ̀ kí wọ́n yọkùn lọ́rùn gbòho kẹ́ ntí olúwo sọnù mm. ìròyìn yẹn ń bẹ́ẹ́ níta gbangba Vanguard gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ lóòrọ̀ tòní. gbangba ìta ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ náà ni wọ́n kọ́ sí bẹ́ẹ̀ o níbi tí Olúwo ti sọ̀rọ̀ tí wọ́n sì bá hàn pọ́nkán wọ́n jù sínú ìwé ìròyìn àmọ́ bákan náà wọ́n ní nǹkan tó bá jọra ni wọ́n fi wéra o èpo ẹ̀pà lọ́dà ti bi ti pọ́ sí ẹ̀ lérí hmm. àwọn àgbààgbààgbà ní ẹ̀yà Ìgbò tẹnu wọn tọrọ hmm. wọ́n kọ ìwé tó lágbára wọ́n sì tún lọ yọjú sí ààrẹ wa Muhammadu Buhari ààrẹ náà wá fún wọn ní àmì ìdánilójú pé ee a lè rí irú yín ẹ̀yin bàbá àgbàlagbà a lè rí ẹ̀ lè bá mi sọ̀rọ̀ kí n sọ hmm. pé kò sọ̀rọ̀ ńbẹ̀ hmm. nígbà tí ààrẹ sọ pé èmi náà bá ń yiri ọ̀rọ̀ Nnamdi Kanu wò ṣe ti gbọ́ bí ọba ṣe jẹ́ àá wà bí wọ̀rọ̀kọ̀ fi ṣàdá sí hmm. ọkàn wọn ti wá balẹ̀ wọ́n lé ààrẹ ẹ mọ̀ wò wá oh. àwọn tí ń pa àwọn èèyàn ń pa kópa ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wa ń bẹ̀ wọn á bá wọn gbé pẹ́rẹ́gì kaná lórúkọ yín ẹ̀yẹ mọ̀ wò ẹ̀yẹ sàṣẹ̀ ń dà ń fẹ́ àwọn náà wọ́n ti ń dìrẹ̀ bẹ́ẹ̀ fún Nnamdi Kanu níbẹ̀ wọn. yes ìjọba àpapọ̀ Nàìjíríà ti kéde pé ó kéré tán àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti yàyàkuyà síjọba lọ́rùn bíi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fifteen thousand terrorists ni wọ́n ti mú ni wọ́n ti mú padà bọ̀ sípò bí èèyàn gidi kí wọ́n lè darapọ̀ mọ́ tó sì jẹ́ pé láàrin ọdún méjì péré ó kéré tán ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́fà àwọn ọmọ ológun nàìjíríà ni wọ́n ti ṣekú pa tí ì máwọn ọlọ́pàá náà ó mà ṣe o ní ìròyìn yẹn ń sọ láti Taraba ẹ̀wẹ̀ hmm. àwọn olùgbé ní Taraba ti ní àwọn ará Cameroon tí wọ́n ya bo agbègbè àwọn nípínlẹ̀ Taraba ọkọ̀ ojú omi ni wọ́n gbé wá ká ọkọ̀ ojú omi mọ́ńbẹ́mọ́ńbẹ́ òun òun ni wọ́n gùn dé kéńdó wọ́n gbé dé tako tako ìròyìn bọ́n ń dún gbéra gbéra ọ̀rọ̀ di ẹni orí yóò dilé o hmm. ní Taraba ọbẹ̀ ìdùmarè mọ́tàtàkùtà sí alágbádá o hmm. ọ̀rọ̀ Taraba ń fàdúà ìta gbangba ìwé ìròyìn Punch fún tòró òní ni ọkọ̀ yẹn sí. ọ̀dà ẹ wá gbọ́ ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Kogi lọ́hùn ló ti wá ọ̀ wọ́n ti kó mọ́ EFCC lẹ́nu pé padà hmm. ọ̀rọ̀ tẹ́ sọ ẹ mọ̀ wíwèkúwe ní ìgboro ayé mọ̀ lórí ẹ̀sùn owó nineteen point three billion naira tí wọ́n sọ pé wọn ò mọ ibi tí owó yìí tọ́ra pamọ́ sí wọ́n ti sọ fún ẹni tí í ṣe alága fún àjọ ti EFCC pé kóyé wíwìkúwì o wọ́n ní a sì ti mọ̀ pé ní ti e EFCC tẹ́ ń ṣe yìí nítorí tí Bello fẹ́ ṣe lọ́dún 2023 ni ibi tẹ̀sí ní kí gbégbé rẹ̀ ọmọgbé ìní ọ̀pàpà gbé ọ̀dà lẹ́ka ti ètò ẹ̀kọ́ ẹgbọ́ ìròyìn eléyìí o níbi tí Ọlánípẹ̀kun ẹni tí í ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ààrẹ fún ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún jẹ́ chancellor bámidélé olúmilúà university of education science and technology tí ń bẹ ní ìkẹrẹ́ èkìtì olóyè wọlé ọlánípẹ̀kún ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ onímọ̀ nípa òfin ó ní ẹ wò ó ẹ mọ́ tó jẹ́ kí asu kó tó dá nǹkan míì lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan wí lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ dá wọn lóhùn ìní wọn sọ fún ìjọba àpapọ̀. bákan náà lẹ́ka ètò ẹ̀kọ́ kínkín ọlẹ́yìn bàbá agbada òfin nìyà fẹ́ bàbá lọ láti bẹnu àtẹ́lu bí àjọ tí ń ṣe kò kárí ètò gbogbo fún àwọn fásitì ilẹ̀ yìí NUC bí wọ́n ṣe fọ́ lẹ́rán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wòsàn nígbà tí àwọn èèyàn ń dá àjà àràbùkà fásitì sílẹ̀ mhm. àwọn gbàrún mọ́ rúgbẹ́rúgbẹ́ fásitì mhm. ní orílẹ̀-èdè Nàìjíríà ewu ńlá ni o bàbá afẹ́ Babalọ́lá lọ́fẹ́ gbólóhùn yẹn sí ìgboro ayé bákan náà àkòrí ìròyìn míì tún ni èyí tí ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti punch fún ti òórọ̀ òní o níbi tí Ohanaeze Ndigbo ti ń sọ fún gbogbo àwọn èèyàn tí ń fọkọ̀ náà lù ú sílùú pé kí wọ́n máa bọ́kọ̀ owó wọn ṣó ní ìpínlẹ̀ Anambra àṣẹ mọ́rin lọ́jọ́ ajé mọ́ìdè mọ́ìdè kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ mhm. Ohanaeze Ndigbo ìròyìn yẹn ń pè ìgbòkú ènù ojú ìwé kẹta punch. mọ wá sọ gbogbo kwenu tọrọ tọrọ ẹni èmi gbà tí ìbàdàn kwenu lọba wí ìbàdàn kwenu lọ kò yí ọ sí ni yóò sì wá yé mi sí àìgbédè tọpọ rẹ náà ni ìgbà tí mi ìjáde ńlé àìjáde rẹ náà sí ni ìjáde ọ̀dà àbáhùn ẹ lẹ́mísà jáde jáde àmọ́ ọmọ jáde. lórí àwọn kẹ̀nẹ̀kórí tí ń gbébọn káàkiri lọ káwọn èèyàn mọ́nú lé pẹ̀lú tìfura tìfura wọ́n ti sọ fún àwọn èèyàn tó jẹ́ olùgbé ní Àbújá wípé bẹ́ẹ̀ náà bá sùn ẹ má di ojú yín méjèèjì o hmm. àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ti bẹ̀rẹ̀ sọ pé ọkọ̀ tí wọ́n ń pè ní ọkọ̀ akérò tọ́jẹ́ tàwọn iléèwé àwọn ọmọ àwọn àwọn ọ̀wọ̀ torí pé àwọn ọmọ irú ọkọ̀ tí ń bọ̀ wá kọ́ ọmọ nínú ilé àwọn kọ́mọ́bà àjábí pé ọwọ́ àwọn làwọn fi fara àwọn sínú wàhálà báyìí wọ́n lọ́pọ̀lọpọ̀ ọmọ tí ń gbé nínú ọgbà iléèwé tí wọ́n wà ní boarding house wọ́n ti lọ rèé mú wọn pé ẹ mọ̀ bọ́ lé bóun ẹni ọ̀sánù a sì sojú olóhùn hmm. lábala tí òṣèlú bí ó ti chairman fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ti láhùn ó sì ti sọ̀rọ̀ wípé wọ́n ní àwọn kó gbogbo ìgbálẹ̀ dànù báyìí táwọn gàbúrà dání ní ọdún 2023 láti lè sọ wípé ìjọba ti bọ́ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. tọ́ lójú ìwé kẹta punch ni mo sì wà níbẹ̀ ni wọ́n kọ ìròyìn sí lábẹ́ àkòrí ó kéré tán àádọ́rùn àwọn ọkọ̀ ojú omi kànjànkànjàn tí àjọ EFCC gbẹ́sẹ̀ lé látìgbà yìí ni wọ́n ti ń dìpẹ̀ tàkárí omi ìmíì ti ń padà ń rì sórí omi bí wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ káì ẹ gbọ́ lẹ́kùn dẹ́ndẹ́ bá a bá padà dé látọjú ọjà lọ́hùn-ún àwọn àkòrí sì ṣẹ́kù o. àkòrí ṣẹ́kù lára àwọn àkòrí èyí tó ṣẹ́kù bẹ́ẹ̀ bá ti gbọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ní tí olùgọ́nà sójà léyìí tó ṣe ní Manchester United pé ó tó gẹ́ náà. ẹ sọ bí orúkọ ẹ náà ni sójà go sójà com. bẹ́ẹ̀ bárẹ́kì ò kúrò ń bí ó wà sójà ní láti go náà ni èèyàn wà lè máa ba tíìmù yín lójú jẹ́ ká má gbèjà tíìmù tiẹ̀. oríṣiríṣi àwọn yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣàn lù yín lálùsí èrè lẹ́nu jọ́ ah ngbọ ọba ya o tún ngbọ ọba ngbọ ọba ya ní ìsìn o tún dé Chelsea lè mi ngó ni kí wọn nà nínà fúnẹ jáde. Chelsea lè mi láti inú oyún sì ni gbogbo ayé lọ́mọ̀ tí ò rújú. abájọ tí ò rújú ẹgbẹ́ tí a iṣẹ́ pẹ́ tí máa bá akọ́yà kiri. ẹja lọ sí ẹ̀ka kò lọ́jà àdìbẹ̀ náà ni. nísìn nísìn <laughs> ẹja lọ ara mi ò gba yẹ̀yẹ́ báwo ara ah, èmi kàn bá wí ẹ pọ̀ lẹ́nu ẹ̀ tá n bá wí. ìwọ lọ sáàrin tọ́ ọ ti dé gbàgede ṣàlẹ́jì eh, ìwọ sọ pé máyú máyú ìpàkọ́ ẹ̀ ni ọmọ fọ́ọ̀mù <laughs> wọ́n sàn ọlọ́gọ́. ajá balẹ̀ doctor mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change tailor ẹ̀ ni. èmi mà ní tailor ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama Edu educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine o oh five o oh one four o o eight one six nine o five o one four o. fàyè gbà mi olúwa. ọmọ mi mọ ohun tí ó ṣe jésù mi mọ ohun tí ó ṣe ẹ̀mí mi mọ ohun tí ó ṣe o táyé mi yóò fi olúwa ọlọ́run fàyè gba joseph ó sì kúrò nípò ẹrú bọ́ sípò alákòóso ní íjíbítì ààyè ló fi gba ẹ́sítẹ́rì tó sì da yaba láàfin ńlá fún ọ láti wá ògo rẹ lò ìpàdé àdúrà fàyè gbà mí ni kó máa bọ̀ àṣẹ àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run alààyè tó fàyè gbà prophet dr ladele elisha olúṣọlá bàbá fàyè gbà mí tiléeṣẹ́ ìránṣẹ́ fàyè gbà mí interdenominational prayer ministry tó kalẹ̀ sí mile one ten ìyàgò kùdùpẹ̀ road odò ọ̀nà àpáta ìbàdàn tuesday nípàdé àdúrà fàyè gbà mí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ẹ̀ẹ́ ní fàyè gbà mí ìtọ̀sẹ̀ yìí gbogbo olúwa fún ọlẹ̀ ayọ̀ àwọn olóyún àwọn oníbísí àtàwọn tó wojú olúwa fọkọ àtaya rere tó fi mọ́ gbogbo ẹni tó ń jàrọ̀kọ̀ àti bọ́ sípò gíga láyé ni ọlọ́run oníṣẹ́ ìyanu ti ṣetán láti fààyè gbà òòyà má gbẹ̀yìn nípàdé àdúrà fààyè gbà mí ìtọ̀sẹ̀ yìí kọ́rọ̀ rẹ ó sì dayọ̀ lórúkọ jésù fún àlàyé àti ẹ̀bì àdúrà ẹ pè zero eight zero five six two six two zero two nine ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo ọmọ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítúyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàbídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́yìn bẹ́ẹ̀ o. ẹ̀mí ẹ̀mí mi àmójúbàdẹ tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ni fire of Pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of Pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ CAC chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwórodẹ express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékenkà ní ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ ọlọ́run àtúnṣe ní ìjọ tó fẹ́ túná ìpèdá. november ni ẹ máa stock. àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀. àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́. àwọn kolúwa tó ṣiṣẹ́ ni. pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní. pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtì hallelujah pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá ọ̀tọ́mátìkì wòlíì ẹ̀mọ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fire ní ó gba gbogbo ènìyàn lálejò hello sir zero zero three four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty eight November. It's going to be powerful. Be there. This is a blockbuster. don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table 5 seater. Get a microwave oven free. Buy Binato fan 1660. Get a carton of Indomie 70 gram free. Visit any Foodco Eco Store in Ibadan. To get this and many more Gidigba savings, or visit www.foodco.ng. Promo runs from 26th to 28th November 2021. Offer lasts while stock lasts. Terms and condition applies. Oga John, how you think buy all these things? cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down He say axa mansard money market fund they give confirmed returns where i go fit use cash out wella so if i can't put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard na trusted international company where they over fifty countries their style na transact and. and go sharp sharp you don't withdraw your money and you go still earn. omo oga john Now you Now axa mansard investment jare if i want save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. with axa mansard investments you don't have to give up your convenience for earnings you can have it all visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today please read the prospectus and wait where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká túnjọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ danilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá gẹ́gẹ́ torin tijó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà page one babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóun dé tiwa ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóun dé proudly supported by fresh fm FM Lafia Hall and Talvik Favours of Tao Nibata. A ti lárinrin jù bàbá bọ́láriwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé. bórí bá ti kún alábẹ́níká wa lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ̀ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́láriwá aláwòye lónìí bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbẹ̀ sí o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ express ọ̀nà jọ ládùúgbò jákàn kan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ tújúká ayọ̀ ló kàn ó afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì dé kérésìmesì. àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ fresh fm ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ́kẹ̀kẹ́ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti fresh fm fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọrírì bó ṣe dòtò fresh fm fada christmas tọdún yìí ó tún lékè ń kà ẹ Messi Messi láìláláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìíní ọdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty twenty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó mu ta ló sọ pé kò fọ̀kẹ́. èrò wìtìwìtì ní katem telecoms mọ́kọ́lá látàrí ìfà tó kó dẹnu thirty percent ló fi garantí gba fóònù android ó ti pẹ́ táwọn èèyàn ti ń jẹ̀fà fóònù ní katem telecoms eléyìí ò tí ì wáyé rí o san fifty thousand gba fóònù fifty thousand twenty thousand ló fi gba seventy thousand àǹfààní black friday thirty percent yìí ojoojúmọ́ nínú oṣù november ni ó máa wáyé o àǹfààní sán díẹ̀díẹ̀ àti málòkù wá kó gba tuntun náà dúró bàbá ìyálàyà ìdẹ́gbẹ̀ gbẹ̀ngbẹ̀ ẹ̀bùn lẹ́ẹ̀mọ gbà fún fóònù kọ̀ọ̀kan tẹ́ bá Tecno Infinix Samsung láti wá gbẹnu sífà tó kún dẹ́nu yìí ẹ máa bọ̀ wá sí Katem Telecom tó wà ní suite three and four God Delight Plaza Mọ́kọ́lá àti ní nọ́mbà twenty seven opposite Toyin Group Medical lẹ́gbẹ̀ẹ́ onígbàlẹ̀ Mọ́kọ́lá pẹ̀lú ìlànà àti àdéhùn ẹ pè sórí zero seven zero one seven one seven one seven two four zero seven zero seventeen seventeen seventeen twenty four Katem Telecoms lónìí gbogbo àgbáyé láyé àtẹ́lẹwọ́ rẹ ló wà ọ̀rẹ́ mi èwo ah, ah, ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù lẹ́yìn tó wá kí mi báyìí o. bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọmádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. Eh, níbo ni mo ti rí kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pé bẹ́ẹ̀ báyìí ó sì ríra ní ibikíbi sans ní ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi ìrírí sunscreen soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó já wípé sunscreen soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sunscreen soda kò lè dàbí sunscreen soda rárá o. <laughs> à ń fẹ́ alágbàtà fún sans. pé zero eight zero fifty six sixty eight thirty one seven eight zero eight zero fifty six sixty eight thirty one seven eight. sunscreen soda ilé iṣẹ́ pharmadeco plc ló ń ṣe à ń pèsè láìsí ọ̀nà àbáyọ fún ìlera. Oyalelenu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o of our fathers látọjọ́ monday twenty second to friday twenty sixth november help for the hero làkórí god of our fathers jésù rànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet wùmí jésù yínká prophet sí ọláyà prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kẹ́mi rí òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ́yẹmí madu máyọ̀wá Bali. Dámilọ́lá Daniel. Tolú ibi tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní. Prayer city. Ti CAC Mẹ́tẹ́ntì ọ̀bìlẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò lẹ́rọ̀ fẹ́ máa wà fún gbogbo èèyàn. Show o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níb bó bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹbọ kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń zero eight zero seven four eight eight eight eight eight eight. ìbàdàn ẹ gbáradì pẹ̀lú bí àjọ tó mójútó eré ayò nípínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan pẹ̀lú àkórí redefining responsible gaming ayẹyẹ ọlọ́jọ́ méjì ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ojú pópó lọ́jọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one nínú ọgbà ọ̀yọ́ state gaming board state headquarters lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì frc nìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ ìpàdé ọjọ́ kejì ni yóò wáyé lọ́jọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún house of chiefs ọ̀yọ́ state secretariat agodi ìbàdàn láago mẹ́ mẹ́wàá òwúrọ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kan náà láǹfàdàgbà ìtòrọ̀ síbi ètò àpèjẹ àti gbígbà àmì ẹ̀yẹ ní ilé ìṣètò event center Awolowo avenue Bódìjà Ìbàdàn Ọlájídé Bọ́ládúró ti ṣe alákòóso àgbà fún àjọ Ọ̀yọ́ state gaming board lólùgbàlejò lára àwọn tọ́rọ̀ kan lọ́jọ́ náà ni Ọláfadékẹ́ Akẹ́jù Sheriff Ọláníyàn Akin Àlàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba àyè sílẹ̀ ẹ pè zero eight one three nine one zero five four seven four ilé iṣẹ́ betking nairabet betwinner melbet golden chance lotto bet naija twenty two bet premier lotto àti merrybet ló ṣe agbátẹrù ẹ̀. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. adams desire adams desire yé yeah. amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkiri àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣe àmì àtìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá iléèwé csc primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí sí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ nípàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjú wòlíì ọ̀la àti wòlíì àgbáyé ni pọfẹsà molu àlọ olùgbàlejò ní pásítọ iho e alálàdé bàbá CAC orí òkè ìkòyí àtẹnitá àfún ìran festival peace prọfẹt jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp CAC ìkòyí district evangelist jésù retí rẹ. voice of peace outreach international ló ń kéde. ajá balẹ̀ ajá balẹ̀ a ti bẹ̀rẹ̀ náà nu. bí iṣẹ́ bá ti yá iṣẹ́ ti yá ni. no time to waste time. yes kẹ. kò sí àkókò tá a ṣẹ̀ṣẹ̀ máa fi wọ àkókò àbí tá a máa fà àkókò ṣòfò. bá ń gbé kinní bá ń tẹ̀sà bẹ́ẹ̀. kọ̀sáyé rọ̀bọ̀ re bẹ́ẹ̀. ló ti dá báwọn. ọ̀dà àbáwọn. ojú ìwé kẹwàá Vanguard ni ẹjẹ́ a lọ nbẹ̀ láti kọjá ajá àbálẹ̀ tòró òní ní inú ọ̀rá ó ń gbóná yakinlala yakinlala ẹ̀ lè sólíbẹ̀ ọkùnrin kan okay. lórí kíní wa ń bì yìí ni Facebook page wa okay. Emmanuel Basi àbí kíní jẹ pé ó ní ṣé wọ́n fi ṣe yìí ni pé èmi ọmọ wọn ni a máa tajà ni ẹ jẹ́ á tẹ̀síwájú. ó ti yé mi ẹ já mi lórí ẹ àwọn ní ń bọ̀ wá ló àwọn ní ọmọ bọ̀ wá. já mi lórí ẹ <laughs> hallelujah ẹ wọ́n kábíyèsí olúwo ti ilẹ̀ Ìwó ó ti sọ̀rọ̀ sétí àwọn àgbààgbà mọ̀jẹ́ ọ̀bàjẹ́ ilẹ̀ Yorùbá pátá tó hmm. fi mọ́ gbogbo orí adé àtọrun lẹ̀kẹ̀ àtàwọn tọrọ ilẹ̀ Oòduà kàn gbọ̀ngbọ̀n pé kí wọ́n lọ rèé bá ààrẹ Buhari sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àti tú olóyè Sunday Ìgbòho sílẹ̀ bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ Olúwo ní ire ní ọ̀bàdé o ẹ̀jẹ̀ àwò bí wọ́n ṣe kọ́ Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Akànbí ti rọ àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà pátápátá àtàwọn mọ̀jẹ́ ọba jẹ́ ẹni bí ẹni èèyàn bí èèyàn pé kí wọ́n tẹkọ̀ létí lọ́ọ̀rì bá ààrẹ Muhammadu Buhari láti bá wọn dúnàádúrà bí wọn ó ṣe yọ̀ǹda olóyè Sunday Adéyẹmọ táyé ń pè ní Ìgbòho kúrò nínú ibi tí wọ́n fi wá wọ́n há sí nínú gbàgà ọba ní orílẹ̀-èdè olómìnira Benin Adéyẹmọ òun náà ni wọ́n tún ń pè ní Sunday Ìgbòho bá a ṣe ń sọ̀rọ̀ yìí inú ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè olómìnira ti Benin Republic òun náà ni ó wà báyìí o níbi tí wọ́n ti ń bá a ṣẹjọ́ lóníranran lórí àwọn ẹ̀sùn kan àtàwọn ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn án bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé wọ́n ná ọ́ gan láòkò tí olóyè Ìgbòho tó ń gbìyànjú àti sọdá sí orílẹ̀-èdè ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Benin tí wọ́n sì fi ṣe gbàgà ọba látìgbà náà kó tiẹ̀ tó di pé ó gbìyànjú láti tàtàkùnsẹ̀rẹ̀ ilẹ̀ òkèrè wọ́n ní àwọn òṣìṣẹ́ aláàbò orílẹ̀-èdè nàìjíríà ti kọ́ yabo ilé rẹ̀ tí wọ́n bà nǹkan jẹ́ kọjá àfẹnuròyìn tí ikú sì pa àwọn èèyàn kan náà tí wọ́n sì kó àwọn èèyàn kan láti ilé olóyè ìgbòho re àbújá láti lọ rèé bá wọn ṣẹjọ́ wọ́n ní eléyìí àtàwọn nǹkan míì lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ fún ẹni tí í ṣe gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ àti ajìjàgbara ti ilẹ̀ Oòduà ọ̀hún ẹ wá rí àtẹ̀jáde kan tí wọ́n jù bóde tí wọ́n bu ọwọ́ lù kà láti paṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ ètò òròyìn media aid sí olúwo ti ilẹ̀ Ìwó Ali Ibrahim tó fọwọ́ sí i ló kọ kábíyèsí ló sọ pé látàrí àtijẹ́ kí ohun gbogbo kó dúró bá a ṣe ń fẹ́ lálàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà kómi àlàáfíà tí ti ń dàrú gùdùgùdùgùdù kó sílẹ̀ kó sì domi ìtura padà yọ da kí àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí ọ wá ọ̀nà gbogbo ọ̀nà tí ọba gbà kí wọ́n fún láti fún Nnamdi Kanu ní òmìnira rẹ̀ kí wọ́n sì fún olóyè Adéyẹmọ Sunday tí ayé ń pè ní Ìgbòho lómìnira tiẹ̀ náà olúwo ilẹ̀ Ìwó ni bíjọba Nàìjíríà bá ṣe lè ah e. wọ́n rí wípé ẹ̀mí ìbágbépọ̀ àti àlàáfíà yóò túnbọ̀ jọba káàkiri ẹ̀yà àti èdè gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yìí àti pé gbogbo páàhé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìjà ẹlẹ́yàmẹ̀yà àtọ̀tún àtòsì yóò tiẹ̀ kọ́kọ́ sílẹ̀ náà tí ó sì jẹ́rù kún gbàgbé àtẹ̀jáde látọ̀dọ̀ kábíyèsí ọba abdulrasheed akànbí olúwo ti èwo ó fi kún ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde yìí wípé gbogbo ọba ilẹ̀ yorùbá kí wọ́n mọ̀ sùn kí wọ́n mọ̀ wò lásìkò yìí àwọn àgbààgbà mọ̀jẹ̀ ó bàjẹ́ ilẹ̀ oòduà àsìkò tí èèyàn fọwọ́ lẹ́rán fọwọ́ bùkẹ́rà dímọ́lẹ̀ mọ́ wò kọ́lé léyìí àwọn tọrọ nàìjíríà àti ilẹ̀ yorùbá gbèrú kí wọ́n mọ bí wọ́n ṣe lọ rèé bá ààrẹ muhammadu buhari kí wọ́n sì pẹ̀ fún wọn láti mọ bí òmìnira ó ṣe dé olóyè sunday ìgbòho ọba abdulrasheed ni ọmọ wa ni bẹ́ẹ̀ ni ẹ̀yẹ lè bónílé jẹ kó bónílé mu kọ́ wá dọjọ́ kan àjọ̀gbọ̀n kó dọjọ́ kan ìpọ́njú kẹ́yẹlé wá sọ pé òun ò mọ àfúnnijẹmọ́ lọ́rọ̀ Sunday Ìgbòho ńbọ láti síná ẹ jẹ́ kí gbogbo àwọn ọba láyé àtàwọn tí wọ́n ẹnu wọn tọrọ tẹnu wọn gba ọ̀rọ̀ nílẹ̀ Oòduà kí wọ́n lọ rèé bá ààrẹ Buhari aṣọ òbọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì bá wọn sọ ọ̀rọ̀ ní ìtùbí ìnùbí láti yọ̀ǹda Sunday Ìgbòho bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ẹ wo ìṣọ̀kan Nàìjíríà yóò tún rẹ́sẹ̀ walẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ oníkálukú ó sì máa lọ yàtà yòtò láìsí ogún mi ọ̀tẹ̀ mi bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa fojú ìbàlágà nínú ìṣàkóso àti ẹni tó ní ẹ̀mí ìṣọ̀kan àti ìfẹ́ bàbá ẹni nílẹ̀ lọ́kàn wọ́n máa fojú ẹ̀wọ̀ ààrẹ Buhari ni àti gbogbo ẹni tó dá sí pátápátá Ìgbòho àti inú lọ́bọ̀lọ́bọ̀ tó lásìkò yìí olúwo ti rọ gbogbo àwọn ọba aládé ilẹ̀ yorùbá àtàwọn àgbààgbà pé kí wọ́n wá bí wọ́n ṣe bá ààrẹ buhari sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda olóyè ìgbòho ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n kọ́ kẹ̀tíkẹ̀tí sójú ìwé kẹwàá Vanguard fún tòró òní. bákan náà ìròyìn tó jọra náà ni tí mo fẹ́ mú kàyé lójú ìwé ìròyìn ti Nigerian Tribune ṣé wọ́n ní nǹkan tó bá jọra náà la wéra ìpò ẹ̀pà dàbí epo sí ẹ̀ lérí àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ o hmm. èyí ni ìlànà tí wọ́n gbé gbà ní apá ìlà oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí àwọn àgbààgbà tí wọ́n dìde sí gangan bo ilé ààrẹ wa láti lọ́ọ́ rèé dírẹ̀ bẹ́ẹ̀ fún Nnamdi Kanu ẹni tó náà jẹ́ ajìjàgbara lórílẹ̀‐èdè nàìjíríà pé kí ààrẹ ó bá wọn wò ó kí wọ́n ṣàánú ẹ̀ kí wọ́n sì tú u sílẹ̀ lẹ́yìn bíi ọjọ́ kan tí àwọn àgbààgbà láti ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà dìde láti lọ́ọ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ wa muhammadu buhari pẹ̀lú ààrẹ tí wọ́n sì béèrè àwọn nǹkan kan tó jẹ́ gíríkì lọ́dọ̀ ààrẹ wa kókó èyí tí wọ́n béèrè jù níbẹ̀ ni títú sílẹ̀ nnamdi kanu ẹni tí í ṣe olórí ikọ̀ àwọn ẹgbẹ́ tí òfin ti dè indigenous people of biafra tí ó sì ń fojú winú òfin lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni àwọn àgbààgbà àti àwọn tánjọ́ ọmọ ẹgbẹ́ hip hop lórílẹ̀‐èdè nàìjíríà sọ pé kí ààrẹ wa bí ó bá ti bójú àánú wò tán àwọn náà ó sì lọ rè gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn tí ò jẹ́ kí àlàáfíà kó wà ní ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè wa nàìjíríà lópin ọ̀sẹ̀ tá a lò tán ìní ààrẹ muhammadu buhari ni ló fi ọkàn àwọn àgbààgbà tí wọ́n wá bá balẹ̀ wípé ẹ wò ó bí ẹni bí ẹni bá jókòó táwọn èèyàn bí èèyàn tí wọ́n bá sì ń béèrè nǹkan pàtàkì lọ́wọ́ ẹni ó yẹ káwa náà ká lè wo ṣe ni o mo wu ọlẹ́ ẹ̀yin àgbààgbà gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́yìn náà ti di ipò kan mú lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá ẹni tó náà jẹ́ asòfin ní ìgbà àkọ́kọ́ tó ṣèlú nàìjíríà bẹ̀rẹ̀ first republic parliamentarian tó ìjẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú olóyè Mbazulike Amechi nínú ilé ìjọba ni wọ́n ti lọ rèé bá ààrẹ mẹ́ gẹ́gẹ́ bí ààrẹ Buhari bó ṣe ń sọ̀rọ̀ ó ní ìbéèrè tẹ́ ẹ gbé wá síwájú mi ẹran yíyí ni ẹ wò ó ó yí ní iwájú mi torí pé ó tako ìlànà nǹkan tí òfin sọ èmi sì rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ẹ e fẹ́ di ẹnìkẹ́ni lọ́wọ́ gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́lẹ́kàǹkà ní ìṣàkóso ìjọba wà aláṣẹ dúró gẹ́dẹ́gbẹ́ àwọn asòfin wà àti ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àmọ́ ẹ̀ tí wàá ní kí n ṣe báyìí ó sọ sí ni lẹ́nu kódà ó tún buyọ̀ sí ni bàbá àgbàlagbà ẹni ọdún mẹ́tàléní àádọ́rùn-ún tẹ̀ wá kó àwọn èèyàn sòdí tẹ̀ wá bá mi kí ni ìtìfẹ́ sọ mí lẹ́nu hmm. ó ní àmọ́ ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ tẹ̀sí jẹ́ àgbààgbà tèmi náà máa gbọ́ràn sí àgbà lẹ́nu kẹnu tèmi náà lè bá tọrọ lọ́wọ́ àwọn tí ò tó mi ṣe rí ní tẹ́ gbé wálé yìí ó tóbi látọ̀dún mẹ́fà sẹ́yìn láti ìgbà tí mo ti di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ń ọ̀ fọwọ́ kan ẹ̀ka ètò ìdájọ́ pé báyìí ni kí wọ́n ṣe iṣẹ́ wọn rí àmọ́ èyí tẹ́ ẹ gbé wá yìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ àgbàlagbà mo wo ewu orí yín mo wo kàngẹ́kàngẹ́ tẹ́ ẹ ṣe wá sí iwájú mi àti wípé mo gbọ́ yín o lágbọ́ yín o irú ẹ̀yin bàbá ẹni ọdún mẹ́tàléní àádọ́rùn-ún yìí ninety three years tẹ́ ẹ sì wá àwọn tó jẹ́ akẹgbẹ́ yín àti àwọn tó jẹ́ orí wọn tí ò tó ti yín wọn ò ti máa jarán ṣùgbọ́n nígbà tí ẹ gbé ọ̀rọ̀ kalẹ̀ mọ̀ wá wò pé ah ǹjẹ́ ìsọ̀nù ńlá kọ́ ló dé yìí bàbá tó sọ̀rọ̀ ńlá tó jù sílẹ̀ báyìí ọ̀rọ̀ ńlá balẹ̀ ó dìtàn àmọ́ A wá nǹkan tá a sì sí ni ẹrù òní kòkè kọ́kọ́ ilẹ̀ kọ́mọ̀ níbì kan táwọn àgbà tí wọ́n gbé ka ó ní ẹ sáré rẹ̀ ṣe sùúrù bí ààrẹ ti sọ̀rọ̀ tán ni agada ìlú sọ inú àwọn èèyàn dùn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ bẹ̀ lára wọn láti rí olóyè Chukwuemeka Ezefe tó náà ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra Bishop Sunday an Onuoha tó jẹ́ bíṣọ̀bù ìjọ Methodist àti olóyè Godi Uwazirike tó náà ti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Ìgbò tẹ́lẹ̀ rí Aka Ikenga pẹ̀lú ọ̀gbẹ́ni Tagbo Amechi wọ́n ní bí wọ́n ṣe kúrò níbẹ̀ ní àwọn ẹgbẹ́ hip hop ní gbé ìkéde kan tó lágbára bóde láti ẹnu Emma Powerful ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ hip hop tó sọ wípé ṣẹ́ẹ̀rí láti àkókò ìlọ ìní àwọn náà ti bẹ̀ sí gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn tí ń sọ àwọn lẹ́nu àwọn èèyàn tí wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú tí wọ́n ń dẹ̀mí wọn légbodò nígboro ayé ẹ̀ sọ fún ààrẹ wa pàwọn náà ti ṣetán báyìí o àlàáfíà wà bẹ́ẹ̀ sí ìjọba kẹwàá kìlọ̀ fún àwọn agbófinró léyìí tí wọ́n ń pe àwọn ikọ̀ tí ń pẹ̀mí àwọn èèyàn nígboro yìí ní Eastern Security Network rárá o wọn kì í ṣe ẹ̀ṣọ́ elétò ààbò fún ìlà oòrùn lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ bí ọkọ̀ tí wọ́n ń pè wọ́n àwọn oníjàngbọ̀n lélẹ́yìn àwọn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú wọn ìròyìn ọ̀hún ṣẹ́kù o kàkà díẹ̀ ká mójú kò iyì rẹ̀ nu. tọ bó ṣe rí náà nù ó yẹ tún gba eléyìí o ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ́ òní ni wọ́n kọ sí látàrí àṣẹ ẹmọ́bòde sit at home order eléyìí tí ikọ̀ IPOB gbé kalẹ̀ fáwọn ará ní Anambra Ọ̀hánèzè ti sọ fún àwọn tọ́rọ̀ kàn wípé kí gbogbo wọn bọ́ síta lọ́ọ̀rẹ́ ṣiṣẹ́ ajé wọn o torí pé kò sí àṣẹ ẹmọ́bòde ẹfìdímọ́lé kò sí mọ́ lásìkò yìí nígbà tí wọ́n parí ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari àwọn àgbààgbà mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ láti apá gúúsù ìlà oòrùn nàìjíríà south east wọ́n ní lábẹ́ ọ̀hánèzè ń dìgbò bákan náà wọ́n ní wọ́n ti rọ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ anambra àtàwọn agbègbè míì ní ìlà oòrùn gúúsù nàìjíríà south east pátápátá pé kí wọ́n bọ́ sí gbòòrò máa ṣe káràkátà tó ń ti ṣe ajé wọn eléyìí tí àṣẹ ẹfìdímọ́lẹ̀ ti ń dí lọ́wọ́ láti gbà yí wá látàrí bí àjọ IPOB tó ń jà fún ìrẹ́ Biafra kúrò lára Nàìjíríà tí wọ́n fi síta ń gbà náà bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí lẹ́nu lọ́lọ́ yìí làwọn àgbààgbà látàpá gúúsù ìlà oòrùn Nàìjíríà South East ní ọlọ́rìí bá ààrẹ Muhammadu Buhari láti dí rẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu pé bá a bá jẹ̀kọ́ tán àdáríjẹwé kí wọ́n já mi lórí ọ̀rọ̀ Nnamdi Kanu kó gbòmìnira rẹ̀ tààrà kó sì mọ́ bá tiẹ̀ lọ ká mọ́ pàdé mọ́ wọ́n ní ọ̀rọ̀ ènìyàn sọ ńgbà wọ́n sì jáde níbi ìpàdé ọ̀hún ní Ohanaeze rọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ àwọn ilé iṣẹ́ àjẹ́ àti gbogbo àwọn oníkàràkátà pàápàá àwọn tí ń fi ọkọ̀ ná gbòòrò tàbí tí wọ́n fi ń ná ìlú kan sí ìlú míì pé kí wọ́n máa ṣe ọrọ̀ ajé wọn lọ o kò sọ̀rọ̀ ẹ̀fìdímọ́lé mọ́ láti pàṣẹ igun kan ẹgbẹ́ kan àbídi igi kan lórí nǹkan kan fún nǹkan kan ìròyìn yẹn pé ìgbòkó ènù ojú ìwé kẹsàn-án Vanguard fún ti òní ni wọ́n kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀ bá a bá padà dé tí Abọ́ládé bá kà hmm. èmi náà ó padà tún mẹ́nu bà ìròyìn mi àrùbọ̀ bá ah. kà èmi ó mẹ́nu bí má kàrò ìdáwọ́ náà kàrò yàbí èmi ó padà mẹ́nu bà ròyìn tí ó wà wájú mi kò sí nǹkan kan tí bẹ́ẹ̀nbẹ́ẹ́ aláwùrúju lẹ́yìn èèyàn eh. wọ́n ka ìròyìn nígbà téèyàn ṣàjàjẹ́ ní kà. Ah, sorry ah. ajá lọ sójú ọjà. all right. ajá balẹ̀. káìsàn má ṣe wa kó má yẹn fún wa wo àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ sílẹ̀ àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì Ibadan. Get ready! The Oyo State Gaming Board presents its third annual Stakeholders Interactive Forum with the theme Redefining Responsible Gaming. The two days event starts with a roadshow on Tuesday, November 23, 2021. Venue Oyo State Gaming Board State Headquarters beside FRSC Office, Ibadan. Time 9 a.m. WAT. The forum proper takes place on Wednesday, the 24th of November at House of Chiefs, Oyo State Secretariat, Agodi, Ibadan. Time 10 a.m. WAT and by by 6 p.m., it will be time for dinner and award-winning night. Venue, Loshatoro Event Center, Awolowo Avenue, Bodija, Ibadan. Host, Olajide Boladuro, the Director General, of Your State Gaming Board. Panelists, Olafadeke Akeju, Sheriff Olaniyo, Honorable Akin Alabi, and many more. For seat reservation and inquiry, call Fisayo Oke on 0813-910-5474. Sponsored by BetKing, NairaBet, BetWinner, Melbet, Golden Chance Lotto, Premier ní àlòtò merybet betnaija and twenty two bet. Ace Fashion Academy ah. tó gbé nǹkan ara dé o. wọ́n kọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó pin lọ́rùn ìrọ̀rùn ló ah. bá bá dé. bẹ́ẹ̀ni o the Ace Fashion Academy pẹ̀lú ìbáṣepọ̀ Institute of Entrepreneurship and Development Studies Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses ṣé ó dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa rí ṣẹ́gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms mall ring road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ monday twenty nine november àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ mí ìsẹ̀. jésù yóò fara ò fara ẹ o. iná agbára ìyìnrere pọ́nbélé bíi tìgbani sì ń jò síbẹ̀. ìwọ ni o sọ́ra fún ìyìnrere àwọn alágàbàgebè. ìsọjí àgbà ìyanu ọlọ́jọ́ mẹ́fà olóṣù mẹ́tamẹ́ta ni tó máa ń wáyé lórí òkè òmìnira odòlélẹ́wẹ́ ń bàdàn. òmìnira tó ti kọ́. monday ọjọ́ kẹfà títí di sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún twenty twenty one tá a wà yìí. sọ́ra fún ìyìnrere àgàbàgebè lápá kò rí ẹ̀. lórí ìdánilẹ́kọ̀ọ́ bíi tìgbani fún ìgbàlà ìwòsàn ojúrere àti ìgbédìde àtòkèwá fún ọ̀nà àbáyọ tí ò lékejì gbajúgbajà ìránṣẹ́ ọlọ́run àgbáyé ní bọ̀ nbẹ̀ bishop idowu animasaun evangelist joshua olóyèdè reverend t.o. aluko reverend j johnson evangelist mrs dasola akínpẹ̀lú pastor Kayode ìgbìnlọ́lá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ni ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ nbẹ̀ lórí òkè òmìnira tó wà ní dstv roundabout akala expressway nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán lọ́jọ́ kọ̀ọ̀kan mama wa evangelist mrs modupe olóyèdè màmá ògo lólùgbàlejò àgbà fún àlàyé sí zero eight one six eight one three one five seven six. bí iná agbára ìrẹsẹ̀ ń ṣèyanu nígbà ni ó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ lákọ̀tún ó gbọ́dọ̀ míì sí ẹ̀ ọdún ìkórè. the cherubim and seraphim church ilẹ̀ ayọ̀ international headquarters incorporated church progressive estate way adéyẹmọ layout zatec transformer off alaro orelope community off seven north olúyọ̀lé extension ìbàdàn àjọ̀dún àti ìkórè tọdún twenty twenty one tún ti kò pẹ̀lú àkórí ẹ̀ ìkórè ìbùkún psalm one thirty four verse three ọjọ́ wednesday twenty four november sí thursday twenty five november ìsọjí ìrọ̀lẹ́ láago mẹ́rin ni ó máa wáyé o reverend abraham olùṣègùn odùsọ̀yà aṣọ funfun ni onísọjí friday twenty six november lẹ́tọ̀ àyẹ̀wò ìlera ọ̀fẹ́ láago mẹ́sàn-án àárọ̀ tó bá di aago mẹ́rin ìrọ̀lẹ́ láwùjọ eré orí ìtàgé oníhìnrere tó bá wá di aago mẹ́sàn-án alẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì láwọn máa fi orin ìyè ọlọ́run ga àwọn olórin ẹ̀mí olókìkí ló máa wà níbẹ̀ sunday twenty eight november ní ìkórè àti ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ prophet and evangelist ezekiel olúbóyè ọ̀ládèjì jp general evangelist cac worldwide ló máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lára àwọn èèyàn pàtàkì tá a tún retí apostle smo mustapha jp baba ṣe ọba pastor mrs seyi Bakari jp prophet adelekun beloved adeleke engineer olamide ogunsanmi jp harvest committee chairman senior reverend mother va samson jp lólùgbàlejò reverend apostolic mother doctor àbíkẹ́ janet alágbàlá jp ní ààrẹ àti olùdásílẹ̀ jésù ń retí wa o. ajá balẹ̀ ajá balẹ̀. bẹ́ẹ̀ni kò ṣeé dúró wò ajá balẹ̀ ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ abala ètò ẹ̀kọ́ ibẹ̀ ni a fẹ́ bójú wò báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde lójú àwọn ìwé ìròyìn ní àárọ̀ tòní ẹnìkan ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé kíjọba ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì o nǹkan tí asuu bá fẹ́ gbà kí wọ́n gbé e sílẹ̀ fún wọn nítorí pé kò wà ní ìbámu pẹ̀lú èròǹgbà rere lẹ́ka ètò ẹ̀kọ́ ká tún fún wọn láàyè láti dá iṣẹ́ sílẹ̀ ẹni tó ti fi àkókò kan jẹ́ ààrẹ fún ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà NBA tí sì tún ṣe chancellor bámidélé olúmilúà university of education tó wà ní ìkẹ́rẹ́ èkìtì olóyè wọlé ọlánipẹ̀kun wọ́n ti sọ̀rọ̀ báyìí pẹ̀lú àrọwà sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n jọ̀ọ́ bí a bá jọ sí àdéhùn kéèyàn máa mú àdéhùn ṣẹ ni o èyàn ní igun ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà látàrí àdéhùn tí ń bẹ láàrin wọn pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga university academic staff union of universities ASUU kí ìyanṣẹ́lódì míì kọ́mọ́bà tó jẹ́ kí nǹkan jẹjú pọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀lànìpẹ̀kùn gẹ́gẹ́ bí ó ti ń sọ̀rọ̀ ó ní nírú àkókò tá a wà yìí kò yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè kó tún gbà wọ́n láàyè kí wọ́n ó tún jẹjú nǹkan pọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ pàápàá tó pé oṣù péréte òun rèé tí wọ́n padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn bíi odidi oṣù mẹ́fà tí wọ́n gbé ilẹ̀kùn lé ọgbà yunifásitì pa lórílẹ̀-èdè Nàìjíríà pípadà tí wọ́n sì padà sí ẹnu iṣẹ́ gbogbo aráàlú ní ń dá mú so wọ́n ní ẹgbẹ́ asuu láti ipasẹ̀ ẹgbẹ́ wọn tọ́jẹ́ ti àpapọ̀ àwọn olùdarí wọn láti Àbújá lọ́hùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí dúnkokò lọ́sẹ̀ tó kọjá lọ wípé tí ìjọba ò bá dá wọn lóhùn àwọn ó tún padà sórí ìyanṣẹ́lódì èyí tí àwọn fún ní àsorọ̀ ní ìjọ òní nínú ìpàdé kan èyí tó wáyé nílùú Àbújá wọn ni wọ́n sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá lọ wípé kí ìjọba gangan náà lára àwọn àdéhùn tí wọ́n jọ ṣe kíjọba ó mú díẹ̀ sẹ́ńbẹ̀ náà kí ọ̀rọ̀ wa máa lọ lábẹ́nú láti yanjú èyí tó bá kù olóyè wọlé ọ̀lànìpẹ̀kùn níbi àṣeyẹ kan ló ti ń sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tí a lò tán níbẹ̀ ló ti sọ wípé orílẹ̀-èdè nàìjíríà kò tún lè faramọ́ kí ìyanṣẹ́lódì asuu kí ó tún jẹ́ kí nǹkan fọ́jú pọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ nítorí wípé àwọn ọmọ àti àwọn òbí àti ẹ̀ka ètò ẹ̀kọ́ wọn ni ni yóò forí kó gbogbo rẹ̀ láàrin ìjà tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ asuu ó ṣe àlàyé síwájú sí i wípé nbi tí erin méjì bá ti ń wọ ìyáàjà koríko tí ń bẹ lábẹ́ wọn ni yóò mọ̀ fi orí fà. Hmm. still on the matter lẹ́ka ètò ẹ̀kọ́ bákan náà àgbà ọ̀jẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ tó tún jẹ́ gbajúgbajà agbada òfin ni bàbá afẹ́ babalọ́lá wọ́n ti sọ̀rọ̀ o bó ti ṣe kan àwọn fásitì orílẹ̀-èdè yìí àtàwọn lúrú tó dàpọ̀ mọ́ ṣàpà ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí í ṣe olùdásílẹ̀ àti alága káfàtà fún fásitì afẹ́ babalọ́lá tí ń bẹ ní adó èkìtì olú ìlú ìpínlẹ̀ èkìtì ààrẹ afẹ́ babalọ́lá ti sọ̀rọ̀ sígboro àná sígboro ayé lánàá òde yìí ti ṣe ọjọ́ àìkú sunday nípa bíbẹnilu bí àjọ tó ń ṣe kò kárí ètò àwọn fásitì nílẹ̀ yìí tá a mọ̀ sí National Universities Commission NUC bí wọ́n kàn ṣe ń buwọ́lu àwọn fásitì tí ò bófin mu tó sì jẹ́ pé àwọn fásitì tí ò bófin mu yìí ni à ń ṣe ṣùtá gidi fún ẹ̀ka ètò ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè nàìjíríà bàbá afẹ́ babalọ́lá ni àwa mẹ nínú ẹni àmì èèyàn nínú èèyàn ṣe gúngún ti dàpọ̀ mọ́ tèèyàn nínú àwọn fásitì orílẹ̀-èdè yìí ó ní àìmọye àwọn rúgbẹ́rúgbẹ́ àwọn àjàrà búkà fásitì tí àwọn náà ti darapọ̀ mọ́ àwọn fásitì gidi tá àwa mọ ẹsẹ̀ egungun nù tèèyàn mọ́ bàbá nípa ilé yìí ẹ rí i pé ọṣẹ burúkú nírúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ṣe fún ẹ̀ka ètò ẹ̀kọ́ pàápàá ẹ̀ka ètò ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè nàìjíríà bàbá tí ṣe olùdásílẹ̀ abuad fásitì abuad ní adó èkìtì ni wọ́n sọ̀rọ̀ yìí láòkó ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kẹsàn-án irú ẹ̀ ninth convocation léyìí tí àwọn akẹ́kọ̀ọ́ tó gbóyè mọ̀ jìnlẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ti gba sabuké wọn ṣàgìlàṣàgìlà tí wọ́n sì ń sọpẹ́ fọlọ́hún ńgbà ọ̀rọ̀ kan bàbá bí olùgbàlejò àgbà láti sọ̀rọ̀ bàbá rọ ìjọba àpapọ̀ nàìjíríà àti àjọ NUC tí ń ṣe kò kárí fásitì nílẹ̀ yìí àti àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC pé kí igun mẹ́tẹ̀ẹ̀ta ìyọ́fọ́ sọ́pọ̀ kí wọ́n máa fi ṣèríà burúkú síta fún àwọn fásitì tí ò bófin mu táwọn náà tí wọ́n ń dá ṣeṣere tí ó sì jẹ́ pé kò yẹ kí wọ́n tiẹ̀ sí ń bẹ̀ rárárárárárá débi pé àwọn èèyàn máa lọbẹ̀ bí ilé ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ bàbá afẹ́ babalọ́lá bàbá ní kì í ṣe pé wọ́n kàn dá sí rí àfáwọn fásitì rúgbẹ̀rúgbẹ̀ tí ajé ìwà bàjẹ́ bá sí mọ́ lórí nìkan o àwọn olùdásílẹ̀ fásitì ọ̀hún náà gbogbo tí ń jẹ́ dúkìá wọn nínú ayé kí wọ́n gbẹ́sẹ̀ lé kí wọ́n sì tún mú wọn ṣẹ wọn torí pé àtàwọn àtàwọn aláfọwọ́sowọ́pọ̀ agbódegbà collaborators wọn kí wọ́n jẹ́ kí wọ́n jọ mọ́ ṣẹ̀wọ̀n ni ìròyìn yẹn pé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pẹ́lẹ́wọ̀n bí ẹ bọ̀ àwọn èèyàn tí bá ń da yẹ̀pẹ̀ sí gàárì ẹ̀ka ètò ẹ̀kọ́ fásitì nípa ṣíṣèdásílẹ̀ àjàrà bùkà fásitì nílẹ̀ yìí ẹ máa fojú wọn ẹ máa fi winá òfin ojú ìwé kẹta ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní. bákan náà ní abala ètò ẹ̀kọ́ àtúntí rí ìròyìn kan tó ń dẹ́rù balẹ̀ báyìí láti ọ̀dọ̀ àwọn SANU èyàn Senior Staff Association of Nigeria ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì wa ó ní wọ́n tún ti ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé ìpínkùpé tí wọ́n ń pín owó ìtọ́jẹ́ ẹ̀tọ́ àwọn nínú ọgbà àwọn yunifásitì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà yóò wulẹ̀ jẹ́ kí nǹkan kó fọ́pọ̀ mọ́yọ̀ mọ́ ìjọba lọ́wọ́ ni lẹ́ka ètò ẹ̀kọ́ ẹni tí í ṣe igbákejì ààrẹ ti sánù lórílẹ̀‐èdè yìí dókítà abdul saburu salam ni ló sọ̀rọ̀ náà pẹ̀lú àwọn oníròyìn ní òpin ọ̀sẹ̀ tá a lò tán nígbà tí wọ́n parí ìpàdé ẹlẹ́kùnjẹkùn wọn èyí tó wáyé ní Federal University of Agriculture FUNAB Abẹ́òkúta ló ní sharing formula ìlànà tí wọ́n fi ń pín kínní yìí oníkọ̀ báwọn lẹ́jẹ̀ mu o ó sì lè jẹ́ kí wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn táwọn jẹ́ òṣìṣẹ́ ń bẹ̀ Salam ló ń sọ̀rọ̀ síwájú sí i wípé wọ́n ti gbé ìlànà kan síwájú àwọn ṣé àfilọ̀ lóorun inú ọkọ̀ wọ́n ní wọ́n fi lọ àwọn ní ẹnu ẹni láti fi kọ̀ méje wọ́n ní báwọn bá sì lọ rèé gbàgbàkúgbà yìí ó ṣeé ṣe kí wọ́n gbé ìgbékúgbé jù sí àpò ti àwọn wọ́n ní twenty two billion naira tí wọn ò tí ì gbé sílẹ̀ ṣùgbọ́n ìlànà bí wọ́n ṣe pín fáwọn èyí tí wọ́n ń gbé bọ̀ yìí láàrin Sanu àti Nasu adija alẹ ni o. kí ìjọba ó ṣàánú ṣàánú. ìjọba ṣàánú ṣàánú. ni ó ṣàánú ẹ̀ka ìdílé kan. all right ó deep. ẹ̀yin alára wa ó tún di rẹ́rẹ́ mú kẹ́ ẹ̀ jáǹṣó lójú ìwé kẹsàn-án Vanguard bó ti ṣe jáde ń bẹ́ òní àfi bí búrẹ́dì téèyàn tẹ́wọ́ gbà ní oven gbóná hmm. yakinlala yakinlala. ọ̀ téèyàn wá fi àkà gbóná sí láàrin. pẹ̀lẹ́ ọ̀rẹ́ gbé sàbí. tó fún papọ̀. ah owó ọjẹ o ti ń wọ mi o ti ń wọ omi láì tí jẹ búrẹ́dì o ti ń wọ omi láti kó òun pọnpọn ọ̀sán nítorí ọlọ́run. rárá tó ní pọnpọn ní máa ṣe báwọn. irọ́ èmi ò pọ̀ ní pọnpọn. wọ́n èso le. òde o ẹ̀yin èèyàn wa èyí tá à ń bá bọ̀ lójú ìwé kẹsàn-án ojú ìwé ìkẹsàn Vanguard fún tòórọ́ òní òbí ti sọ pé ẹ wò bàbá ní tanra wa nàìjíríà lásìkò yìí pẹ̀lú ọrọ̀ ajé eléyìí tá à ń ṣàmúlò kọ́lọ́njá lè gbẹ́rù dáàfin ni nínú ìṣerere àwọn orílẹ̀-èdè ìròyìn yẹn rèé o lórí èwo ná ẹni tí ó ti díje dupò igbákejì ààrẹ nínú ètò ìdìbò 2019 tá a di lọ́hùn ẹni tó jẹ́ ọmọ ẹgbẹ́ PDP nílẹ̀ yìí ọgbẹ́ni Peter Obi ti ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ń fàdùà àtàwọn àtẹ̀yànnú ẹ̀ tó ń tọrọ ajé inú ẹ̀ àwọn ń fàdùà o ìdí abájọ sì ni pé ìlànà ọrọ̀ ajé ẹlẹ́nu màrímà jẹ ó ní nàìjíríà ń ṣàmúlò tó sì yẹ ká ti bọ́ sí ìlànà òǹpèsè nǹkan fàgbáyé èèbó kan tó so mọ́ra wọn ni Peter Obi fi gbé kalẹ̀ ó ní nàìjíríà ò tí ì kú ò ní consumption based economy débi ipá bọ̀ sí production based economy àwa kàn ń ṣe múámúá bẹ́ẹ̀ la ṣe gbàgbàgbà forílẹ̀-èdè àgbáńlá ayé Peter Obi ní orílẹ̀-èdè tí bá ń ṣàmúlò irúfẹ́ ọrọ̀ ajé báyìí bí ìgbà tí kò ní kú ò lójú kan bí omi ẹ̀kú ni ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní mo kọ́ amọ́ lápẹ̀rẹ̀ Peter Obi ní ní ilẹ̀ adúláwọ̀ tí a wà yìí àwọn orílẹ̀-èdè kan ti ń làkàkà tiraka láti máa tiẹ̀ pèsè nǹkan tí wọ́n máa forúkọ tiwọn náà pè tí wọ́n sì máa fi ṣọwọ́ sí ilẹ̀ òkèrè ó ní àmọ́ ẹ̀yìn ẹ̀yìn tó máa dìyẹ ń tọ̀yá ẹ̀ ní Nàìjíríà sì wà nínú ìlànà àti máa pèsè nǹkan láti máa gbé e lọ sí ilẹ̀ òkèrè lọ́ọ̀lẹ́ tà onídìpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ó ní ńṣe láàmọ̀ retí tí wọ́n pèsè nílẹ̀ òkèrè káwa ó sàmọ̀ béèrè fún béèrè fún ẹ mọ̀ gbé wá ẹ mọ̀ gbé wá ẹ mọ̀ gbé wá kámọ̀ sàmúlò kámọ̀ sàmújẹ kámọ̀ sàmúmu àti gbogbo àwọn nǹkan yòókù tí wọ́n ń kó wa bá wa nílẹ̀ òkèrè Peter Obi ní orílẹ̀-èdè tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ọrọ̀ ajé rẹ̀ yọkàndínkọ̀ bí ìgbè ìbò bá fẹnu ọkọ̀ sọlẹ̀ ni ó ní kẹ́sì wò ó nbí tipẹ́tipẹ́ ní ìjọba ti kọ tí ọ̀gbọ́n sí ìlànà àti mọ́ ṣàtìlẹ́yìn fún àwọn èèyàn tí ń bẹ lẹ́ka aládàáni private sector kí ọrọ̀ ajé lẹ́ka aládàáni lè mú kí nàìjíríà orú gọ́gọ́ ìjọba ọ̀dá sí tó nǹkan onídìpọ̀ bẹ́ẹ̀ ìlànà ọrọ̀ ajé ti gbogbogbò eléyìí tí orílẹ̀-èdè yìí ń ṣàmúlò tó jẹ́ pé béèyàn bá dá iléeṣẹ́ sílẹ̀ àbí béèyàn bá ṣe okòwò àbí bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìjọba lórí ọrọ̀ ajé ó ní ìlànà mọ̀ṣúmọ́tọ̀ eléyìí tí wọ́n máa fi ń ṣàgbékalẹ̀ ọrọ̀ ajé àti ìdókòwò kàájẹ́kọ́rọ̀ ajé orúgọ́gọ́ ìlànà ẹ fún wọn láfúnpa ẹ fún wọn láfúngbẹ lẹ́ka ètò ọrọ̀ ajé tó jẹ́ ta aládàáni kò ní jẹ́ kí ọrọ̀ ajé gbogbogbò kó dàgbàsókè kankan fún ìdí èyí ẹ jẹ́ kí nàìjíríà ó dìde nídìí ìlànà ẹlẹ́nu màrímàjẹ bí wọ́n bá ti ń pèsè ẹ̀ tí wọ́n ń gbé wá importation káwa náà ti ẹ̀sìn gbìyànjú lórí àti máa pèsè nǹkan kan ká máa fi ṣọwọ́ sílẹ̀ òkèrè export ìròyìn yẹn ọ̀gùn gan mọ̀ yá ká díẹ̀ mo gbójú ń bà. ọ̀dà bó ṣe gbójú ń bà náà sì dáa ìròyìn kan bẹ tí ó gbẹnu tán tó bá di ní ọ̀sán wọn ní sàdédé ni àwọn èèyàn kan ní agbègbè kọbapẹ́ ní Abẹ́òkúta tí wọ́n jí ní jíǹjì orí ẹni láàárọ̀ ọjọ́ ìsinmi àná ní abàárí arákùnrin kan léè fẹ̀yìntì òpó náà ní agbègbè kọbapẹ́ òpó náà ti gorí live wire lọ sọ́hún o kébù nílá níbi tí wọ́n máa parí iná tí wọ́n tó máa pín káàkiri hmm. wọ́n lọ fẹ̀yìn tí bígbà tó ti sùn lórí òkè báyìí ni hmm. àwọn yẹn wá ń jiyàn pé ẹ ọ fẹ́ gé kébù ni ẹnìkan tó á sọ̀rọ̀ ńbẹ̀ tó ní ẹjẹ́ ń já yín sí i bá fẹ́ gé kébù ẹnìkan sọ pé ọfẹ́ mọ̀ọ́mọ̀ ọfẹ́ gbẹ̀mí ara rẹ̀ ni àwọn kan ní yóò gé kébù ni arákùnrin wa sọ pé ẹ gbọ́ tó fẹ́ gbẹ̀mí ara ẹ̀ yọ ọmọ mọ̀ gbaná mú báyìí ni kò gbá iná mú ṣùgbọ́n àwọn rí tí wáyà bíi mẹ́ta kan títí ká títí ká tó ti ká lẹ̀. ó dòkó ọ̀run báyìí kò sí ní ilé ṣàlàyé kò ní ilé ṣàlàyé ní ìṣe o àlàyé ọ̀wà náà kúrẹ̀. àlàyé rẹ̀ ń bẹ ní àárín rẹ̀ àti olódùmarè tó hmm. ṣẹ̀dá rẹ̀ ẹ̀dá hmm. kankan ò lè ṣèdájọ́ ẹ̀ mọ́ báyìí. Hmm, fair deal well. again. èmi ọmọ <laughs> àfọlọ́ngọba sí. tàbí. tàbí kí ni ajá balẹ̀ ajá balẹ̀ iná lílá ìwà iná ilé ìrọ̀jì hùnà ọ̀dọ́ ọlọ́run la ti wá ọ̀dọ́ ọlọ́run la ó padà sí. èyí ni láti kéde ìpapòdà bàbá wa bàbá bàbá wa alhaji rafiu shitu muturayo akànni ọ̀lànrẹ̀wájú ẹni tá a bí sáyé ní ọjọ́ kìíní oṣù kẹta march first ọdún 1930 thirty tí wọ́n sì jẹ́ ìpè allah ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá fifteenth of november 2021 thousand and twenty-one ní ẹni ọdún mọ́kànléláàádọ́rùn ninety years ètò àdúrà ọjọ́ kẹjọ eight days without prayer yóò wáyé ní ọjọ́ ajé monday ọjọ́ kejìlélógún nínú oṣù kọkànlá twenty second of november two thousand and twenty one bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àárọ̀ ní mọ́ṣáláṣí kòtò apẹ̀rún gbẹ̀ńlá agodi gate ńlú ìbàdàn sheik buhari ọmọ musa ajikobi one ni ó máa ṣe wáàsí ń bẹ̀ alhaji rafiu shitu àkànní ọlánrewájú ẹni tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí alhaji rs ọmọ wọn nílé onípẹ̀ ní àdúgbò kòtò apẹ̀rún gbẹ̀ńlá agodi gate ìbàdàn ọlọ́run allah kó bá wa fi bàbá sí àlùjànnà onídẹ̀ra àmín àmì náà olùkéde gbogbo ẹbí hamisu sáréjẹ ń já ọ sí nkankan má pariwo ilé ìtajà place àjọ̀dún ọdún kẹfà pẹ̀lú àjọṣepọ̀ tecno làwọn èèyàn ò fi dìfà ìdínwó tó já scale. Hmm, máa gbé e mọ́ra. ìwọ rèé kéyìí tecno camon eighteen series ojú ẹsẹ̀ ló gba fóònù míì lọ́fẹ̀ẹ́ lórí gbogbo tecno spark eight tẹ́ ẹ bá rà ẹ̀bùn ten thousand naira dúró dè yín tẹ́ tẹ́wọ́gbà lẹ́yọ̀ sọ́ka gbogbo oníbàárà tó bá ra tecno smartphone ni ó gbẹ̀bùn tó jọjú látọ̀dọ̀ tecno fúnra wọn nínú àjọ̀dún ọdún kẹfà play tecno product láforí ẹ̀ sọ sẹ́mísà ó sì ní mọ́ pariwo. ará àdúgbò lè ṣàjọ̀dún ọdún mẹ́fà o àṣekágbá ìgangan ni ó falẹ̀ ya nígbà tí Tecno bá gbé náìsì wá sílé ìtajà play tí ń bẹ ní ìwòrò òdùnbàdàn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí November twenty six. gbàmúgbàmù jìgìjìgì ilé ìtajà plane lọ́ọ̀kan òun tantalizer building ìyànà mọ̀nàtàn ìwòrò òdùnbàdàn ó yẹ pè wá lórí aago zero eight zero nine three three seven three three three three tàbí www.playonline.ng pẹ̀lú ẹ̀dínwó tó jásẹ̀ láàfin ṣàjọ̀dún ọdún kẹfà ní ilé ìtajà play. lówùrọ̀ jíde tààrà tọkàn ni yóò pàdé o thursday november twenty two twenty eighteen ọjọ́ mọ́nìgbàgbé tójó kan rọ̀ láìsú téyí tó kù gírí lókè ò lè dá mi tó wá ń ṣe gbogbo ilé ní kínlakínla ǹjẹ́ kí ló dé wọn lọ lọ́jọ́ lóde tó ń mú akíkanjú abiyamọ lọ sálákejì bàbá wa ẹ̀gbọ́n wa àbúrò wa ọkọ rere fáyà rẹ̀ lọ́ọ̀dẹ̀ ajínrere olùsọ̀lá matthew ọmọ ọ̀sùn dárò ọ̀la ẹ̀gbẹ́ bàbá solas ọmọlẹ́yìn kristi tòótọ́ ọmọ wọn ní kùsẹ́lá níjọba ìbílẹ̀ èdò ìyàndá òkè ọmọ wọn lágboolé àgbẹ̀dẹ adodo kìbájẹ́pá àtúnjọ wà lókè rùpẹ̀ títí dòní olónìí báwo nìbá d dùn tó àbájọ tí a yà yín mrs florence fọlákẹ́ ọ̀sùndàrò mama solar ẹbí tara tọ̀rẹ́ ti yé kan ojúlùmọ̀ nílẹ̀ yìí àti lókè òkun tó fi dénú ìjọ ọlọ́run tí wọ́n fi lè gbàgbé yín baba solar ajínrere olúṣọlá matthew ọmọ ọ̀sùndàrò ọ̀la ẹgbẹ́ tagbolí àgbẹ̀dá dodo nìbàdàn nílé olúyọ̀lé ó dàárọ̀ ìrántí wá látọ̀dọ̀ aya yín mrs florence fọlákẹ́ ọ̀sùndàrò tí gbogbo èèyàn mọ̀ sí mama solar òru sílò ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ló ti dẹni ẹ̀yìn ọ̀pọ̀ ló ń tọrọ jẹ lọ́wọ́ àbúrò ó mà ṣe o ohun ojú wọn rí ẹnu ò lè sọ. èmi mọ ohun ojú mi ti rí. àkọ́bí tó yẹ kó máa fún ni wádẹni tó ń dájọ́ fún èsì o. jákọ́bù sọ fún rúbẹ́nì pé ìwọ ni àkọ́bí mi àti agbára mi ṣùgbọ́n ìwọ kì yóò tayọ. fún gbogbo àwọn àkọ́bí àtàwọn ọmọ ológo tó fẹ́ tayọ mádà gírrrr. bọ̀bá síbi church nigeria sílò district center bayan alexander hotel àbálá ológun ẹrú ẹlẹ́ẹ̀lẹ́ Ìbàdàn àkórí oṣù yìí ni ogun àkọ́bí àti àwọn ọmọ ológo date Wednesday twenty four sí Friday twenty six November two thousand and twenty one agogo mẹ́wàá àṣálẹ́ ní fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ministry pastor J O Fagbamigbe aka Babadu Wanda pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn pastor Z O Dubọ̀sẹ̀ JP Ìbàdàn area superintendent and metro chairman pastor Dr. Iyes Ayodele JP nana territorial chairman and CAC MVP àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni brother Ezekiel Kọ́mọláfẹ́ sista Kòfórọ́lá Ilébèdè àti sista Táyé Blessing Oyèbámijí aka Ìwọlóyè àwọn àkọ́bí àti ọmọ ológo rẹ yóò wọnú májẹ̀mú ìṣerere lọ. Oo oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbala fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Event center eyé mà ga. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá bá ń ṣayẹyẹ tá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sánsámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ajá balẹ̀. ajá balẹ̀. kéré o àwa ẹbí mọ́tẹ́jì ìsàlẹ̀ ìjẹ̀bú nílùú ìbàdàn à ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní fún fífi àṣẹ sí oyè mágàjì ilé mọ́tẹ́jì eléyìí tí àlíájì isiaka bọ́láwá ọ̀làdòkun tí wọ́n fẹ́ fi jẹ láàfin kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn lónìí ọjọ́ ajé monde ti ṣe ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún 2021 ta wà yìí gbogbo mọ̀lẹ́bí ló ń kí àlíájì isiaka bọ́láwá ọ̀làdòkun kú oríire kọ́lọ́hún ọba kó fún un lálàáfíà àti ẹ̀mí gígùn lórí oyè ọ̀hún ìlú ìbàdàn kò ní bàjẹ́ o agboolé mọ́tẹ́jì kò ní túká o àmín olùkéde àlíájà olóyè kẹ́hìndé ọmọ mọ́tẹ́jì aya bọ́ládé sàlámì fún gbogbo ẹbí mọ́tẹ́jì ìdí arẹ́rẹ́ ìsàlẹ̀ ìjẹ̀bú nílùú ìbàdàn tuesday méje tó parí twenty twenty one feast of christ ni ọlọ́run ti máa péré tó kù o. ọlọ́run ayọ̀rìndé máa yà ọ́ lẹ́nu sí rere. jésù kọ́rí parí ìrìn àjò ọdún twenty twenty one seven tuesday prophetic early morning deal the last minute miracle ni ọlọ́run sọ fún wòlíì rẹ̀ ayọ̀rẹ́ bí òye wù mí jp kó n fẹ́ yọ̀ǹda fún gbogbo èèyàn adùn yóò ti lọ ayé ìṣìlẹ̀ kí wọn náà kú oríire àṣẹ ọlọ́run lẹ́nu wòlíì lẹ́yìn ìtàn ayé rẹ̀ padà ìwọ náà sílẹ̀ lárí ayọ̀ lákọjọ́ tuesday sixteenth november bí tuesday twenty eight ṣe kùtùkùtù òwúrọ̀ láago méje iṣẹ́ agbára yóò fi máa ṣe nígbà tí ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórí ẹ̀mí yóò máa pẹ̀lú bàbá àti màmá olùgbàlejò prophet and pastor mrs ayọ̀rìndé oyèwùmí jp ṣiṣẹ́ ránṣẹ́ the feast of christ bible church number forty five àlàáfíà street mọ̀kọ́lá ìbàdàn zero eight zero three three seven six six nine four zero tuesday ọ̀sẹ̀ ẹ̀rí rẹ̀ ọmọ àbọ̀sí ọlọ́wọ́ torí pé jesus is real. Heaven is real. bóyá lẹ mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé ti mọ̀ pé lóríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ pé lóríṣiríṣi lọ́dọ̀ value paint satin flex pẹ̀lú àwọn. àmọ́ ẹ̀fà ló paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ẹ̀dá bá ló mi ẹran ti bá ló paint bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ ẹ̀fà ló for your money àmọ́ ẹ̀fà ló paint yàtọ̀ sí ti zero seven zero three zero seven nine three zero seven. balùwẹ̀ ti sẹ́nẹ́tọ̀ kọ́lá balógun ó ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti ṣiṣẹ́ ìwádìí eléyìí tó kúnrẹ́rẹ́ lórí ikú tó pa arákùnrin timothy adégòkè olùdarí ẹni táwọn oníṣẹ́ láabi ẹ̀dá tí wọ́n gbẹ̀mí rẹ̀ nínú ilé ìtura tó wà ní ìlú iléefẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ kọ́lá balógun ẹni tó ń sojú ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ ọ̀yọ́ south senatorial district nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà tó kalẹ̀ sílùú àbújá ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo mọ̀lẹ́bí olóògbé ọ̀hún akọ́ṣẹ́mọṣẹ́ olùsirò owó ọmọ bíbí ìlú ìrúwà nípínlẹ̀ ọ̀yọ́ òní timothy adégòkè olùdarí ẹni tó ń gbáradì láti ṣèdánwò fún tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ nílé ìwé gíga fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ oau tó wà nílùú ilé ifẹ̀ ilé ìtura hilton hotel ni wọ́n ti gbẹ̀mí arákùnrin ọ̀hún nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti pàṣẹ olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àtìkéde sétígbà aráàlú fún sẹ́nitọ̀ kọlá balógun arákùnrin dàpọ̀ falade níbẹ̀ ni sẹ́nitọ̀ kọlá balógun ló ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ìkàgbà eléyìí tó sì tako ìwàsí ọmọnìyàn láàrin ìlú sẹ́nitọ̀ kọlá balógun ẹni tó wà nílùú kigali lórílẹ̀‐èdè rwanda ó ń kẹ́dùn pẹ̀lú àwọn òbí timothy adégòkè olùdarí àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ nílùú èrúwà sẹ́nitọ̀ kọlá balógun ó tọ́ka sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ìdánilóró lẹ́yìn náà ló wá ń gbàdúrà kọ́lọ́run ọba aláàánú kó dúró ti àwọn ọmọ olóògbé ìyàwó rẹ̀ àwọn òbí rẹ̀ gbogbo mọ̀lẹ́bí àwọn èèyàn yíká ìlú Èrúwà pẹ̀lú gbogbo èèyàn yíká ẹkùn gúúsù Ọ̀yọ́ arákùnrin Dàpọ̀ Fáládé olùbádámọ̀ràn pàtàkì fún ètò òròyìn àti fún sẹ́nitọ̀ Kọ́lá Balógun òun ló fàtẹ̀jáde yìí síta ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ bí wọ́n sì ṣe kọ̀wé ẹ̀ náà ni a ṣe ń kà á. ayọ̀ lọ sí abala ti òṣèlú nínú ìròyìn tó jẹmọ́ abala òṣèlú ti ń bẹ ní iwájú ti èmi Ọ̀ṣínbàjò ó ti sọ pé wọ́n ń fárí lẹ́yìn olórí o àwọn èèyàn tí wọ́n lọ rèé sí ọ́fíìsì ìpolongo ètò ìdìbò gẹ́gẹ́ bí ààrẹ fún òun wọ́n ní wọn ò wí fóònù tẹ́lẹ̀ o wọ́n sì ti ti ọ́fíìsì ọ̀hún pa báyìí. igbákejì ààrẹ yẹmi ọ̀sínbàjò lọ́jọ́ ìsinmi àná iná ló ti ti ọ́fíìsì ibì kan èyí tí wọ́n lọ rèé sí lórúkọ rẹ̀ ní ìlú àbújá ní ìgbáradì sílẹ̀ láti ìdíje fún ipò ààrẹ tó di ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ìròyìn kan tí wọ́n sọ pé ṣe lọ́bẹ̀ sí jàrìnrìn káàkiri wọ́n ní ọ́fíìsì ọ̀hún ni wọ́n sí sí nọ́mbà fifteen Bukenia Crescent off Aminu Kano nítòsí Plaza ní Wuse 2 Abuja lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wọ́n ní ìròyìn yìí ó ti jẹ́ gbajúgbajà káàkiri orí ayélujára tètí àwọn kan sì gbé kalẹ̀ lórúkọ Yẹmí Ọ̀sínbàjò lẹ́ni tí í ṣe igbákejì ààrẹ wa wọ́n ní wọ́n sọ pé orúkọ àwọn ni Progressive Consolidated Group PCG pé àwọn mọ̀ọ́mọ̀ ṣe kalẹ̀ ni wípé ìrètí ń bẹ láti jẹ́ kí ẹni tí í ṣe igbákejì ààrẹ wa Yẹmí Ọ̀sínbàjò kọjá hò láti díje náà ni ìròyìn ọ̀hún tẹ̀ ẹ́ síwájú wípé ẹnìkan tó jẹ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ Katsina ni dókítà Aliyu Kurfi ni wọ́n yàn gẹ́gẹ́ bí alága PCG Progressives Consolidated Group ti àwọn yòókù tí wọ́n sì jẹ́ bí Musa Liman dókítà Ebenezer Faji eh, Ebere Eberechukwu dókítà Dibia àti dókítà Ahmed Mohammed pẹ̀lú dókítà Usman Ibrahim pẹ̀lú Emmanuel Pipa tó ń jẹ́ akọ̀wé ìpolongo ṣùgbọ́n ṣá o ìròyìn ọ̀hún la gbọ́ pé igbákejì ààrẹ wa ó ti sẹ́kànlẹ̀ pé òun ọ̀mọ́wọ́ mẹsẹ̀ lórí ìtọ́jọmọ́ ìròyìn yìí àti ọ́fíìsì èyí tí wọ́n lọ rí ṣí sílẹ̀ lórúkọ tòun ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ wa lórí ìròyìn èyí igbákejì ààrẹ láolú àkàndé ó sọ̀rọ̀ fún ìwé ìròyìn Nigerian Tribune wípé ìròyìn tẹ́ ń gbọ́n òbu ni kò sí nǹkan kan nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ síwájú ó pè ní fake news o lórí whatsapp message tó fi ránṣẹ́ sí àwọn oníròyìn lánàá òde yìí ẹni tí ó ń darí ikọ̀ PCG yìí wọ́n ní a sọ pé inú ẹgbẹ́ òṣèlú APC làwọn wà o àti pé ọ́fíìsì táwọn gbé kalẹ̀ yìí àwọn nígbàgbọ́ ìrètí sì ń bẹ wípé ńgbà táwọn bá fi tẹ ààrẹ wa nífun dáadáa yọ gbà tí ó sì jẹ́ hò láti díje fún ipò ààrẹ ẹni tí ń ṣe ìpolongo fún ẹgbẹ́ yìí publicity secretary Emmanuel Pipa nínú àtẹ̀jáde kan tó jù sí ìta lánàá òde yìí ó ní ọ́fíìsì ohun táwọn sí àwọn mọ̀ pé igbákejì ààrẹ kò tí ì mọ nǹkan nípa rẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ fà á sírìn kó náà lọ rè díje ní ọdún 2023 ni pé ọkàn àwọn sì balẹ̀ pé yóò jẹ́ hó fún wọn ṣùgbọ́n ẹni tí ń gbẹnu sọ fún igbákejì ààrẹ ló ní wọ́n ti pe àkíyèsí àwọn sí ìròyìn kan léè tí ọ̀njàrìn káàkiri pé igbákejì ààrẹ Yẹmi Ọ̀sínbàjò ó ti sí iléeṣẹ́ ìpolongo kan ní ìlú Àbújá léè tí wọ́n fi mọ́ gbáradì sílẹ̀ fún ètò ìdìbò fún ipò ààrẹ tó ọdún 2023 wọ́n ní àwọn ọ̀rọ̀ gbogbo èèyàn ti bá ń gbọ́ nípele pé kí wọ́n mọ̀ kọ́ bí ara sí o torí pé ó bú ìròyìn tó tó kò sí. tọ́ láti ojú ìwé kẹtàlá punch ni mo ti rí ìròyìn lábẹ́ àkòrí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ti sọ fún Buhari pé kọ́mọ́ dá wọn gómìnà kan lóhùn o tí wọ́n ní kọ́mọ́ fọwọ́ sí àbá tí ó rọ ìlànà ètò ìdìbò wa lágbára electoral bill eléyìí tí ń bẹ lórí tábìlì ààrẹ báyìí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń kó námọ́ bí orílẹ̀-èdè nàìjíríà ó ṣe ta sánsán tí ohun gbogbo ó sì máa lọ ní pẹ̀lẹ́kùtù wọ́n ti ké sí ààrẹ muhammadu buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì wípé kọ́dákun tètè buwọ́lu àbá tí ó ró ìlànà ètò òdìbò lágbára lórílẹ̀‐èdè yìí electoral act amendment bill eléyìí tí wọ́n gbé síwájú rẹ̀ bí ṣáájú làwọn gómìnà kan lórílẹ̀‐èdè yìí ni wọ́n ti ń fapá jánu pé inú àwọn ò dùn o àwọn ò fẹ́ kí ààrẹ ó buwọ́lu àbá ọ̀hún kinní kan kinní kan kinní kan wọ́n ní àwọn àjọ tí ọ̀rọ̀ kàn yìí ni kí ààrẹ Buhari kí ó gbójú ń bẹ̀ fún àwọn gómìnà yìí kọ́ mọ́ gbọ́ tiwọn o torí pé fún ìfẹ́ ara tinú ara wọn oní ọ̀fẹ́ torí ẹ̀ sọ pé kí ààrẹ ó mọ̀ buwọ́ lu àbá tí ó jẹ́ kí ìlànà ètò òdìbò ilẹ̀ Nàìjíríà ó di ríro ní agbára ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àjọ tọ́rọ̀ kàn yìí olóyè Dennis Aganya òun náà ló gbé ọ̀rọ̀ àmọ̀ràn yìí kalẹ̀ fún ààrẹ Muhammadu Buhari tó ní ààrẹ Buhari báwọn ẹlẹ́sẹ̀ bá ń tàn yín ẹ mọ̀mọ̀ ṣe gba o ṣe rí àwọn gómìnà tí wọ́n fẹ́ mọ́ fapájánu pé ẹ mọ́ fọwọ́ sí ẹ mọ́ fọwọ́ sí torí ara wọn ni wọ́n ti ṣe nǹkan ẹ̀tùfù ló mú kí wọ́n mọ̀ kí èsẹ́yìn kò lé ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀pọ̀ ìròyìn kan wà ń bẹ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní ẹni tí í ṣe ọ̀gá ológun orí ilẹ̀ yanyan chief of army staff nílẹ̀ yìí òun ló mọ̀ báwọn ológun ilẹ̀ wa sọ̀rọ̀ ó ní kí wọ́n lé àwọn karambà ní géńdé agbébọn bandits ẹ lé wọn ẹ bá wọn ẹ ṣá wọn balẹ̀ bí pípa ni ẹ máa pa wọ́n kẹ́ ẹ sì gba gbogbo àwọn nǹkan ọjà tí ń bẹ lọ́wọ́ wọn ẹ máa kó bọ̀ ìròyìn yẹn pé ọlọ́run ó fún wọn ṣe ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard tó jáde fún tòní ìròyìn yẹn wà ń bẹ̀. bákan náà lágbo ti ìròyìn tó ní ṣe pẹ̀lú òṣèlú èyí ni bí ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe lé APC kúò lórí àga tó di ọdún 2023 bí ó ti chairman alága agbèmọ̀ àgbàánu ẹgbẹ́ òṣèlú PDP eyín Alhaji Jubril Walid ló sọ̀rọ̀ náà jáde kódà ó ti ṣàlàyé fún àwọn oníròyìn níbi àṣeyẹ kan èyí tó wáyé ní ìlú Àbújá gẹ́gẹ́ bó ṣe ń tẹ̀ ẹ́ síwájú ó ní bí ìgboro ṣe rí pàápàá lẹ́ka ètò ààbò tí nǹkan sì ti dẹnu kọlẹ̀ tán lẹ́ka ti ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ìka tó bá tọ́ sí mú la fi romú àti pé ẹni tó bá mojú ògùn ìnáà ni ó pa bìnírè pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti gbáradì sílẹ̀ tán o láti tètè ṣe àtúnṣe sáwọn ibi tí kùdìẹ̀kùdìẹ̀ wà lórí ìṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà èyàn àwo gédéǹgbé lókè rẹ̀ lórí àwọn kànáńkòrí agbébọn àwọn iléèwé tí wọ́n ń bẹ ní ìlú Àbújá wọ́n ti sinra wọn ní gbẹ́rẹ́ pàkọ́ àtòbí àtàwọn tó jẹ́ olùdásílẹ̀ iléèwé kódà títí kan iléèwé tó jọ ti ìjọba àwọn òbí àti àwọn tó ní iléèwé ní ìlú Àbújá wọ́n ti bẹ̀ sí ní sá hílà hílo káàkiri báyìí lórí ìjínigbé èyí tí kò mọ́wọ́ dúrò látọ̀dọ̀ àwọn kẹ̀nàkùnrin àgbébọn tí wọ́n dé ṣàdédé sí gàngán bo àwọn iléèwé kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà yìí àwọn òbí òun náà ni wọ́n ṣàlàyé wípé bẹ́rù ò bá tiẹ̀ ní bà wọ́n wọ́n ní èyí tó wáyé ní University of Abuja ní Gwagwalada ní ijó òní látọ̀dọ̀ àwọn tí wọ́n gbé ìbọn wá ká wọn mọ́ńbẹ̀ tí wọ́n sì gbé igbákejì ọ̀gá àgbàbẹ̀ vice principal ní àdúgbò Kwali náà wọ́n ní sẹ́yìn ṣé kò gbẹnu tán ni torí pé ikú ti bá ń pa ojúgbà ẹni òwe ńlá ní ń pa á fún ni ọ̀kanú àwọn tó ní iléèwé làbújá ló sọ fún àwọn oníròyìn wípé àwọn elétò ààbò ni wọ́n sí àwọn ń gbẹ́rẹ́ pàkọ́ wípé àwọn kànáńkórí agbébọn yìí wọ́n tún ti ń da ọgbọ́n míì lábẹ́nú káwọn náà mọ́ sí sùn wọ́n mọ̀ wo kó ní ká kó tètè wọgbọ́n dá sí ọ̀rọ̀ ara rẹ̀ èyí lọ́fà ọ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ àwọn tó ní iléèwé wọ́n sọ fáwọn òbí ẹ̀ wò ọmọ tí bá ń gbé iléèwé ẹ̀ mọ̀ lè jọ dọ̀ràn sí wa lọ́rùn ẹ̀ jẹ́ kọ́ ọmọ ọmọ wa láti inú ilé àwọn òbí náà tún fi ìrìn kúnrin ẹsẹ̀ wọn látàrí pé ọkọ̀ tó jẹ mọ́ ọkọ̀ iléèwé wọn ò wọ́ mọ́ pé àwọn òkúkú mọ̀ bóyá àwọn atilábí ti lọ́gbà máwọn tó jẹ́ dẹ́rẹ́bà ọkọ̀ lọ́wọ́ ìdínú tó fi jẹ́ pé ojú làkàn fi sọ́rí o ní ìlú Àbújá o àwọn òbí ò lè sùn wọn ò lè wo lórí àwọn ọmọ wọn tí ń lọ sí iléèwé. tọ́ àyájọ́ ọjọ́ ilé ìgbọ̀nsẹ̀ lágbàáyé fún ti ọdún twenty twenty one twenty twenty one world toilet day. ìbò wo ti ṣe. àyíbí ah, ìbòrò ah, ni àdúgbò yìí àdúgbò yìí ni mo fẹ́ àdúgbò yìí mo rẹ aláṣẹ máa ń fún ọgbẹ náà ìròyìn rẹ ni kó o méjì balẹ̀ àdúgbò sọ̀rọ̀ ń gbó àwọn jùà joa. ìjọba àpapọ̀ ní ẹ̀fọ́rí ń fọ̀jọba ẹ̀fọ́rí túlù gan-an ni lórí pé ẹ̀yin ọmọ nàìjíríà kan tẹ̀tọ́ àbàtẹ̀ mílíọ̀nù mẹ́ìndín ní àádọ́ta forty six million Nigerians lẹ́sìn máa ń gàdí síta gbangba ah. bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ní sálángá tẹ́ ẹ̀ ní nǹkan òkú bíi kẹ́ ẹ ju short put mm. àtàwọn nǹkan òkú. tọ́ ọba ti ẹ̀rí ẹ ọba ti ẹ̀rí ẹ lòmíì ọmọ òpin sójú òfin àwọn èèyàn wọ̀nyí nẹ̀. káì Ah. bòró ni wọ́n bọ́ tóbi wọ́n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ níbi ọba wù wọ́n ah. wo. ojú níbi ojú làdé yìí mm. ah, ìjọba sọ̀rọ̀ ìjọba àpapọ̀ nítọ̀ láti ṣe àyájọ́ ọjọ́ ilé ìgbọ̀nsẹ̀ ní àgbáyé lórílẹ̀‐èdè wa iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí àlùmọ́ọ́nì inú omi Sulaiman Adamu ó sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá ó ní ẹ wo ìjọba ò ní sùn ṣáá ìjọba ò ni ní wo ṣá ìjọba ó mọ̀ wá gbogbo ọ̀nà tí ọmọ nàìjíríà ó fi mọ̀ dí pàtàkì tó yẹ kí ẹ máa pèsè ilé ìgbọ̀nsẹ̀ láti máa ṣègá tàbí ṣẹ̀yọ́ sí ẹja kó mbẹ̀ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard bákan náà láti rí ìròyìn pé wàhálà inú ẹgbẹ́ APC ó ń fẹjú kẹ̀kẹ́ sí i bí iná inú ẹ̀rùn bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ka o lójú ìwé ìkeje Vanguard bákan náà a mà rí ìròyìn wọn ni ó kéré tán about one seventy two billion naira bílíọ̀nù méjìléní àádọ́sán náírà one seventy two billion naira làwọn ọmọ nàìjíríà ná sáwọn fásitì ilẹ̀ amẹ́ríkà nìkan gẹ́gẹ́ bí owó sùkúrù lọ́dún tó lọ twenty twenty one seventy two billion naira ìròyìn yẹn ń pé ókè ajé òdi o ojú ìwé hmm, hmm. keje ìwé ìròyìn Vanguard ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pá kùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́foko mi jáàlà ọjọ́ kan òpópónà ojúṣà àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tún ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. ìlú ìbàdàn ó mì tìtìtì lọ́jọ́ monday ọjọ́ kejìlélógún oṣù kọkànlá twenty second eleven two thousand twenty one nítorí ọmọ wa ọ̀rẹ́ wa wọlé àrísẹ̀kọ́lá ẹni tí kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba saliu adétúnjì ajé ògúngúnnísọ̀wọ́ àwọn òfin jẹ mọ́gàjì ilé ajé ni gẹ̀yẹ yemẹtu òjé ìbàdàn àfi olúbàdàn tilẹ̀ ìbàdàn tó wà ní pópó yemọja ni kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ó ti jáwé oyè lé wọlé àrísẹ̀kọ́lá lórí monday ó bá di kóró oyè náà àwa kólé wa gbogbo ọmọlé ajé ni gẹ̀yẹ yemẹtu òjé nílé odi oríire yìí ti gbogbo wa mọ̀ ni ẹ jẹ́ kójú pé kẹsẹ̀ sì pé wámúwámú sáàfin olúbàdàn ti tilẹ̀ ìbàdàn ní pópó yemaja kájọ gbóyè wálé kí wọlé àrísẹ́kọ́lá sojú wa gbọ̀pá àṣẹ tá a bá ti kúrò láàfin olúbàdàn nọ́mbà tààtì ọba ọlátẹ́rù ọlágbẹ́gí close old bodijà ìbàdàn láfitò àwẹ̀jẹwẹ̀ mú sí ẹ̀jẹ̀ kájọ wá sàyẹ́sí fojúlówó ọmọ wa wọlé àrísẹ́kọ́lá ọmọ wọn lóje npetu ẹ̀gà òjé ọmọ arọ́tíwẹ̀ bí òjò wọlé àrísẹ́kọ́lá ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí iyemẹtu ẹ̀làmókò grammar school eighty five cents. online ó tún ti ṣí ilẹ̀kùn àti gbéṣiṣẹ́ ní eastern europe láwọn orílẹ̀-èdè bíi ukraine poland lithuania czech republic hungary àti slovakia gbogbo akọ́ṣẹ́mọṣẹ́ àtúnṣe ọwọ́ ṣẹ́ni tó mọ̀nà látẹ̀lé online tournament ilé-iṣẹ́ tó mójúlẹ́jà àti bá ní ṣètò ìrìn àjò sórílẹ̀-èdè canada ló tún gbé àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ yìí wá fún gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ nílùú èbó you can take advantage of this to live and work in europe as some local employers in eastern europe are ready to hire skilled workers and artisans from all around the world while you get your employment offer accommodation accommodation, and work permit right here in Nigeria. Remember, you can study, work, and live in Canada. Commence the process now through Online Dynamics Limited. Gbogbo akọ́ṣẹ́mọṣẹ́ àtúnṣe owó tó fẹ́ ṣiṣẹ́ láwọn orílẹ̀-èdè ní Europe. Ẹ má fọ̀rọ̀ já tá a mọ́. Ẹ kàn sí Online Dynamics lónìí lájà kẹrin Cocoa House Dùgbẹ́ Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ nọ́mbà twenty five Oyedoku street Àgọ́ Wande off Ìgbọ̀nùkẹ́ Unity road nílùú Òṣogbo telephone zero eight one zero two seven three eight one four five with Online Dynamics your overseas dream is a goal. Iná lílá ìhà ìwà yìí náà ilé ìrọ̀jì hù náà ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ọlọ́run la padà sí. èyí ni láti kéde ìpapòdà bàbá wa bàbá bàbá wa alhaji rafiu shitu muturayo akànni ọ̀lànrẹ̀wájú ẹni tá a bí sáyé ní ọjọ́ kìíní oṣù kẹta march first ọdún nineteen thirty tí wọ́n sì jẹ́ ìpè allah ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá th of november 2021 thousand and twenty-one ní ẹni ọdún mọ́kànléláàádọ́rùn ninety years ètò àdúrà ọjọ́ kẹjọ eight days without prayer yóò wáyé ní ọjọ́ ajé monday ọjọ́ kejìlélógún nínú oṣù kọkànlá twenty second of november two thousand and twenty one bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àárọ̀ ní mọ́ṣáláṣí kòtò apẹ̀rún gbẹ̀ńlá agodi gate ńlú ìbàdàn sheik buhari ọmọ musa ajikobi one ni ó máa ṣe wáàsí ńbẹ̀ alhaji rafiu shitu àkànní ọlánrewájú ẹni tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí alhaji rs ọmọ wọn nílé onípẹ̀ ní àdúgbò kòtò apẹ̀rún gbẹ̀ńlá agodi gate ìbàdàn ọlọ́run àlá kó bá wa fi bàbá sí àlùjọ́nà onídẹ̀ra àmín náà náà olùkéde gbogbo ẹbí. àròkùn gbókùn mi ó. ọjọ́ ti pẹ́ tọ́lọ́run ìpè wòlíì adébáyọ̀ kọ́láwọlé ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fáwọn ènìyàn lọ́kànjọ̀kan ṣùgbọ́n tó sùn kọkànlá yìí ó yàtọ̀ pátápátá nítorí ìṣòro arógún gbógun mi tó sùn kọkànlá yìí ló gbẹ̀yìn fún ọdún twenty twenty one ìpàgọ́ ló máa wáyé lóṣù kejìlá ó tún bọ́ sínú àmì ọjọ́ bíi wòlíì adébáyọ̀ kọ́láwọlé jp wednesday twenty four thursday twenty five àti friday twenty six ní ìṣòro arógún gbógun mi fún tóṣù yìí pẹ̀lú àkòrí ojúrere àìlópin unlimited favour òṣìṣẹ́ ṣiṣẹ́ òǹlówó òṣòwò òjèrè ilé ayé sọ nítorí àìrọ́mọbí máa bọ̀ nínú ìṣòro arógún gbógun mi tóṣù yìí agogo mẹ́wàá ní ìṣòro yóò máa bẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ikọ̀ àti ìríjú ọlọ́run ni yóò ṣiṣẹ́ ránṣẹ́ níbẹ̀ bàbá wòlíì àti màmá wòlíì kristiana richard adébáyọ̀ kọ́láwọlé jp ni yóò máa gba gbogbo ènìyàn lálejò bí o bá fẹ́ rí ojú rere ọlọ́run gbìyànjú kó wà níbẹ̀ ìṣòro arógun gbógun mi tóṣù kọkànlá yìí ọ̀sẹ̀ yìí ni ó gbogbo ènìyàn ẹ má ṣaláì ó ti ẹ̀ já ọ̀dọ́bà tó kù tún ha ha ok eagles turn against raw. raw E ti rọ̀ mọ́ raw lọ́wọ́ báyìí. ẹlẹ́dàá mọ̀mọ́ jẹ́ kẹ́kọ̀ọ́ rọ̀. rárá o rárá ìgbà tí bá yẹ ni. kéèyàn di kúrò lórí ìtàgé ijó. kúrò lórí ìtàgé ijó ni. irú ẹ̀ náà raw àti kínní aláǹkó òjọ ni wọ́n. wa ń yẹ wá báyìí jẹ́ ká. ó yẹ wá báyìí jẹ́ ká dìde. jẹ́ ká wọ́ dìde èmi ń dé báyìí ìwọ náà sì dìde bàbá sango ẹ ẹyin dj bright yari wọn ni afárí ẹ lójú oorun ni ah, nígbà tí mo wò pé ah, orí àṣetò ń bolo tí ò wà nírun lórí ọwọ́ afáyín ju ti john lọ.